So tiny you can't see them, but they are there, and that is why I trust only Hypobleach to kill them all. Make your white fabrics whiter and your household free of illness causing germs and viruses with the disinfecting power of Hypobleach. Hypo, hypo. Oh yeah! gbogbo èèyàn pẹ̀lú oríṣiríṣi ara yín ẹ̀ mú ohunkóhun tọ́wọ́ yín bá bà ìbá àjọmọ̀rògùn síbi onírin àní ohunkóhun ẹ jẹ́ ká ṣeré ìdárayá ọ̀pá arúgbó lọ́wọ́ tiẹ̀ bá ìyẹn náà bàjẹ́ kò sí gírì. ẹ dúró ẹ jẹ́ kẹsàrí sẹ́tì ìdí ẹ̀ ó yá ẹgbẹ́ bọ́dì. gbogbo èèyàn la pèsè eré ìdárayá afọkàntara lókun nínú ìdíje three crowns make fitness challenge amárata kébé ọlọ́gbọ̀n ọjọ́ forúkọsílẹ̀ lónìí ní www.femininelounge.com forward slash competition. three crowns milk healthy moms happy families. Good morning, sun. translation made easy kí lè bo ẹ̀kú lé ẹ̀ka àbọ̀ oyin mú sí mi ó mọ́ mi lójú ẹ̀kú palẹ̀mọ́ ẹ̀lẹ́ ń bẹ̀rùn ìjábẹ̀ ìkólẹ̀ máfòlòlò fọ̀hún ó gbẹnu tán gbogbo wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ ló ti wà nínú ìwé ayan ògbúfọ̀ tuntun látọwọ́ nkọ̀wé ambassador adédọ̀tutù di adéníyè gbogbo ẹni tó bá kàwé yìí ni ó lè máa sọ èdè òyìnbó tó dáa tí ò ní sọ èbó òbú mọ́ torí èdè yorùbá àti òyìnbó tó yanrantí la fi ṣàgbékalẹ̀ translation made easy tma is a teach yourself english language textbook in which many many Yoruba words, phrases, and sentences have been translated into English language to enhance your spoken and written English. The book, Translation Made Easy, will be launched soon at David Ajiboye Hall, Fresh FM, Challenge Ibadan. You can pre-order the book now pending the launch date. Ẹ pè nọ́mbà yìí láti sanwó sílẹ̀ dìgbà tá a kówé náà zero seven zero six three eight two four zero nine three. one thousand naira péré ni TMA pẹ̀lú TMA wàá sọ èdè òyìnbó àti Yorùbá tó dáa láwùjọ.

fresh fm la wa ń gbọ́. fresh fm la wa ń gbọ́. àmì fresh fm la wa ń tẹ́tí sí sá. fresh fm la wa ń gbọ́. àwọn ìròyìn ajá balẹ̀ tó tún gbẹnu tán. fresh fm la wa ń gbọ́. kárí ayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára. fresh fm la wa ń gbọ́. àwọn ètò akọ́nilọ́gbọ́n ni bàbá fi mú wa yàtọ̀. fresh fm la wa ń gbọ́. òkè tètè tábìlì la wa akẹ́yìndé gbẹ̀gbọ́n. fresh fm la wa ń gbọ́. ilé orin la wa ní challenge ní ìlú Ìbàdàn. fresh fm la wa ń gbọ́ one zero five dot nine pọ́ńkìlẹ̀ falafala fresh fm. ṣe ta mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. àdúpẹ́ ẹ̀yìn alva ọ̀rẹ́ wa o káàbọ̀ o káàárọ̀ o ṣé dáadáa lọ wá sọ wà òkè ṣá. <laughs> ètò fi bàjẹ́ nu o ti kọ́kọ́ ṣe bí ọmọ bíbí ilẹ̀ káàró jìrì àfi sọ wà òkè ẹnì kan bá ń ṣe àbí tó bá ṣe tó bíyàn ló lọ sọ wà òkè bó ṣe ń ṣe yìí ah. <laughs> wà á tẹ́ ń bí yàn pé sẹ́nu fúyẹ́ láì ṣe pé nǹkan ṣe ń tàn. kò sí wàhálà sọ wà òkè wọ́n ì mọ pé sọ wà òkè ẹ ti ba ẹ ti ba gbogbo ẹ jẹ́ ẹ ẹ tún fẹ́ já mi sí ọ̀ya já mi sí kò kúkú bàjẹ́ tán yányán. àjíire bí. àjíire bí o ọ̀dẹ̀ òdùn bí sálàáfíà la wà òjíire bí òjíire bí ara ẹ̀ náà ni ìbéèrè ni ìbéèrè la fi mọ kí. bọ́ọ̀ bàbá wa ṣe wíwọ́ bàbá wa fẹ́ sọ para àjọ ń gọ̀. àjíire bí tọ́ bàbá fẹ́ sọ para àjọ ń gọ̀. ọlọ́run ní jẹ́ awọ òní fún owó òsìjú ilé bàbá tíya <laughs> lọ́run ní ah, jẹ́. òjíire bí o sálàfíà ni àkànmú ilẹ̀ o. wábi wọ́ sí ṣé ibi lọ gbà express mọ bọ̀ ní orí òkè. èmi ìgbàna bẹ̀rùn ìgbàna bẹ̀rùn ìgbàgbọ́ olè làwọn máa gbà dé àyẹ. kò sí wàhálà ọlọ́run ó kí ni wọ́n ṣe fún ọ lẹ́sprẹ́sì sọ dojú ẹ bá rí wọ́n kó táyà dojú ọ̀nà àwa ti gbọ́ látànà pé wọ́n kó nǹkan díjú ọ̀nà kì í ṣe express ṣé bí wọ́n ti kọ́kọ́ wa nítòsí ọ̀dọ̀ wa ni ni wọ́n kó nǹkan díjú ọ̀nà. ni torí tó bá jẹ́ ìjọba kò sí ní téèyàn lè bá ìjọba fa ìjọba ló mètò ló mẹ̀tọ́. ẹlòmíì ọ̀dà ìjọba mọ̀ ẹlòmíì gan ìjọba lọ́wọ́ ara rẹ̀ yọ̀ọ́ kàn sí tó wù náà ni <laughs> nígbà tí ọ̀sẹ̀ ń tí ó mu ọ̀dà o. àbí wọn bá kò sáà ń ṣe nǹkan tó bá ti bá a lọ́wọ́ náà ni. ọ̀dà bí e bá ṣèjọba bí a bá ń bọ̀ láti ọ̀nà ìwòrò dà ń bọ̀ láti new garage tí a wà ń bọ̀ ní challenge padà bàbá kọjá bridge methodist tọfẹ mú orí afárá tọfẹ mú orí afárá ẹhẹn bí ìgbà ń bọ̀ ní music house tom hmm. kọjá express báwọn ní kọ́nà ni o kọ́nà níbi ilé epo kan báyìí hmm. ìrántí wo orúkọ ilé epo ọ̀sáré wọ kọ́nà níbi ilé epo èmi ìsáré wọ kọ́nà ọlọ́run ni bá wàá wà <laughs> káwá pé kì í ṣèjọba ní kóyẹ̀pẹ̀ express Mm. bí ìgbèyàn ń wa òkúta ń kwarí mm. ní ẹ̀gbẹ́ ọ̀tòsí wa bí ìbá ti ń ṣèjọba ọ̀dà ẹ jẹ́ kí ìjọba ó tètè lọ rèé wọ́n wá kó táyà sí kọ́nà. àwọn táyà tó ti fàyà jálajàla ẹ eh. wá tó mm. lọ́lọ́gbọ̀nrán gandan láti òkè lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn ẹ wá tó. wọ́n fi júwe ni wípé kéèyàn rọra wa ọkọ̀ rọra wa ọkọ̀ bí ìgbà tí ẹ bá ń lọ lójú mọ́sọ̀sì tàbí lọ́nà igbó lọ́hùn hmm. tí wọ́n bá já àwọn ọ̀sẹ̀ pòtù eh, eh, já sí koríko sójú ọ̀nà kéèyàn fi lè kíyèsí ìwakọ̀ ni. ńgbà ọkọ̀ ọ̀bàjẹ́ torí mo ti ra kó yọyọ ńbẹ. tí wọ́n ń kó yọyọ nínú ọgbà kan ni. bẹ́ẹ̀ni lẹ́gbẹ̀ẹ́ títì express ìjọba tí èmi rẹ̀ ń sanwó orí taxpayers money ńbẹ lórí ẹ̀ bí e bá ti ṣèjọba èmi hmm. ò rò pé aráàlú kan nírú àṣẹ báwọn láti máa dá ṣe ìjọba ṣe lọ́pọ̀ ara rẹ̀. ìwọ òrò ni bó bá jórílẹ̀-èdè mi ẹni ọ̀hún ní sìn yóò ti máa mí fúnkẹ́ ń gbaga lórílẹ̀‐èdè bòmí lórí ntọ́rọ̀ ra ṣeun lórílẹ̀‐èdè bòmí lórílẹ̀‐èdè ibi tí wọ́n ti ń ríre tí wọ́n ń ṣeré táwọn wí nù ah, ah. ẹ̀yìn road safety ah. ó yẹ kẹ́ ẹ ti tó bẹ́ẹ̀ ẹ mọ sọ orílẹ̀-èdè nàìjíríà di banana republic àlewi yìí aríyìn adákẹ́ arítàn adákẹ́ sódìgbẹ́ bá sódìgbẹ́ mi bá ń ṣòfò ṣòfò ṣòfò hmm. àwọn avoidable wàhálà accidents kai english ti wọ̀ báwọn. bẹ́ẹ̀ni ẹ káàárọ̀ ẹ̀yin èèyàn wa no time to check time pápápá la fún yín láwọn àkòrí. afẹ́kàròyìn láàárọ̀ tí ò ní ìròyìn hmm. láti inú àwọn ìwé tí wọ́n kó fún wa Daily Sun Nigerian Tribune Vanguard àti Punch hmm. gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ àwọn nǹkan sínú rẹ̀ láàárọ̀ tí ò ní. wọ́n ní àwọn ọmọ inú ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin wọ́n ti bẹ̀ sí fi ọ̀rọ̀ pọ̀ fún àwọn èèyàn tó kó epo búwọ̀lú hmm. eh, adulterated fuel wọ́n ní àwọn iléeṣẹ́ kànjàkànjà mẹ́ta awọ awọ ọmọ mẹsẹ o awọ ọmọ bí wọ́n ṣe kó epo bú wọ orílẹ̀-èdè nàìjíríà o mhm. wọ́n sà ń jẹ́jọ́ níwájú àwọn tọ́jà aṣojú ṣòfin wa <laughs> iṣẹ́ ta ni ẹ̀sìn náà nù. <laughs> lórí gbígbé egbògi olóró eléyìí tí wọ́n fẹ̀sùn rẹ̀ kan abba kyari àtàwọn mẹ́fà míì àjọ ndlea ti béèrè fún ọjọ́ mẹ́rìnlá gbáko láti fi ti abba kyari àtàwọn akẹgbẹ́ mẹ́fà míì mọ́lé eh, kí wọ́n sì máa fọ̀rọ̀ pọ́n wọn nífun pọ̀ títí wọn ò fi mọ bí orí ń bẹ̀sẹ̀ rè fún ọ bákan náà níjọba àpapọ̀ nàìjíríà ti sọ fún gbogbo ọmọ nàìjíríà pé ẹ fọkàn balẹ̀ ìyanṣẹ́lódì asuu kò ní pẹ́ parí hmm. tí ohun gbogbo yóò sì padà sáàyè ẹ̀ èyí tí abọ́ládé kà ń bẹ́nu gbogbo ìwé ìròyìn fún tòórọ́ òní. ìròyìn míì tó tún jẹ gbajúgbajà tó jẹ mọ́ ilẹ̀ ìbàdàn gbogbo ìwé ìròyìn ló gbé pé ńgbà tí ọbẹ̀ ìdíjọ́ mẹ́tàdínlógún òní ní ọjọ́ jímọ̀ ọjọ́ kọkànlá oṣù kẹta wọn ó de olúbàdàn tuntun ládé nílẹ̀ ìbàdàn. àdọ́pẹ́ lórí déètì ọjọ́ kẹ̀hìndínlọ́gbọ̀n oṣù kẹta twenty twenty two tí APC tún ṣẹ̀ṣẹ̀ mú páwọn ó ṣe ìpàdé àjọ ńlá ẹgbẹ́ wọn convention wọ́n ní àwọn igun nínú ẹgbẹ́ APC wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́lu ìgbésí ọ̀hún bẹ́ẹ̀ náà ni wọ́n ń fẹ́ kí àwọn gómìnà àti àwọn aláṣẹ APC kí wọ́n fẹnu kò lórí àwọn olùdíje kọ̀ǹsẹ́ńsọ́ọ̀sì àti pínpé ipò láti ẹkùn kan sẹ́kùn míì zoni lọ́sùn ní ìpínlẹ̀ kwara ní ìpínlẹ̀ kwara àti ìpínlẹ̀ rivers àwọn ọmọ ẹgbẹ́ apc ń bẹ̀ wọ́n ń kìlọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe ìpàdé àjọ ńlá convention láì parí gbùngbùngbùn tí ń bẹ ńlẹ̀ àfàìmọ̀ kíbìlísì ọmọ ṣẹ̀ṣẹ̀ wàá bẹ̀rẹ̀ ah. ìròyìn yẹn ń pè é ọlọ́nkùnrin àbílẹ̀ lórí ti ìyanṣẹ́lódì àwọn asuu àwọn ọmọ inú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà wípé ẹni àfẹ̀yìntì bí ọ̀bà yẹ wíwí ni wí ẹni ẹ̀ ṣe ẹ̀tọ́ ẹ̀ ṣe ń tọ́tọ́ lójú ọjọ́ hmm. Hmm. ìròyìn gbangba ni wọ́n kọ sí nínú Nigerian Tribune. Hmm. ọ̀pọ̀ àwọn ah, èèyàn ló fi ni wọ́n ti fẹ̀mí wọn ṣòfò nígbàtí ikọ̀ aláàbò orílẹ̀-èdè nàìjíríà àtàwọn géńdé agbébọn kan bẹ̀rẹ̀ sí ní fìjà pẹ́ ta ìró òbọ̀ndún gbìnrà gbìnrà ìpínlẹ̀ Anambra ó ní wàhálà ọ̀hún ti bẹ́ẹ̀lẹ̀ twenty twenty three nkànlẹ̀kùn gbọ̀ngbọ̀n tá a tún dìbò gbogbogbò ní nàìjíríà Kwakwanso Dalong àti Galadima àtàwọn èèkàn e, kànrànjàngbọ̀n olóṣèlú orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ń sarí pọ̀ láti dá ikọ̀ òṣèlú alàgàtà third force láti dà á lẹ̀ ìròyìn hmm. yẹn pé ó kéè ó ti bẹ̀rẹ̀ ìta gbangba Vanguard fún tòrọ yìí. àwọn ìròyìn tí kò lọ lọ́nà fún bí ògùn bà ọ́ bẹ láàárọ̀ yìí nínú ìwé ìròyìn ẹ̀ máa gbọ́ àwọn kan ọ̀ wọ́n ní àwọn tó gbébọn jáde ń ṣe ni wọ́n lọ rèé pa àwọn olùṣọ́ láwọn ilé epo kan ní ìpínlẹ̀ Ògùn hmm. wọ́n yìnbọn méèyàn méjì nínú ilé epo ọlọ́pàá méjì la pé wọ́n tún gbébọn fún ní àgọ́ ọlọ́pàá wọn kódà wọ́n dáná sí àgọ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo wọ́n hmm. yìnbọn mẹ́nìkan ọkọ̀ méjìlá wọ́n bàjẹ́ o hmm. nígbà tí àwọn ọmọ gẹ̀fẹ̀ tí wọ́n fa ìbínú yọ ní ìpínlẹ̀ Kwara àwọn ọ̀dọ́ wọ́n gbélẹ̀kùn ilé epo kan tìpa ní ìpínlẹ̀ Imo èèyàn mẹ́wàá la gbọ́ pé wọ́n ti dágbére fáyé o nífọ̀nàfọ̀nso tí àwọn èèyàn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ tí wọ́n sì fi ara pa yánnayànna lákòókò tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n jọ gbé pẹ́rẹ́gì kaná ní ìpínlẹ̀ Ọ̀ṣun àmọ́ àwọn ọlọ́pàá ní kì í èèyàn mẹ́wàá èèyàn márùn-ún ni wọ́n pa. Hmm. lẹ́kọ̀ọ́ gómìnà abẹ́ ń ti ní kò ní sí ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi kankan eléyìí tí yóò tún ṣe àwọn èèyàn lọ́sẹ̀ kò ní í sí ti ọjọ́ eléyìí láàkó wà Sanwó-Olú lọ́sọ̀ọ́ ṣẹ̀wárí àrí ìròyìn míì níbi tí Buhari ti sọ̀rọ̀ pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ ìjọba òun àwọn èèyàn pàápàá nílẹ̀ yorùbá wọn bá máa fẹsẹ̀ rìn láti Èkó wá sí ìbàdàn ni ọpẹ́lọpẹ́ rélùwé tí ìjọba òun gbé kalẹ̀ àtà àbí kí ni jẹ́ trekking. ìyẹ̀rú ah, ni kí wọ́n da sí yẹ̀rú wúrú wúrú ah, ó di ó <laughs> da sí yẹ̀rú yẹ̀rú ẹ mọ̀ bínú o ẹ mọ̀ bínú yàrá ah, ẹ mọ̀ bínú. èmi náà wò ó ní òwe ìròyìn tó wà wájú tèmi náà báyìí. Hmm. bákan náà àná nìrètí wà pé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Imo ọ̀káwọ́ pọ̀n ìròjọ́ lórí owó tí wọ́n pé ó gbé jẹ two point nine billion àmọ́ Rochas Okorocha ọ̀wá o kọ̀ọ̀ràn yẹn làjọ EFCC bá mú ìgbé pé ah ah Okorocha ń lo leg over fún ètò ìdájọ́ o ó ṣàyíyẹ ẹ kiri ni ìròyìn yẹn ń bẹ níta gbangba Vanguard fún tòórọ òní. ọ̀dà kó tó dupá lọ ẹ̀ka àpolówó ọjà ọkọ àtìyàwó ni wọ́n yàwòrán wọn sínú ìwé ìròyìn eléyìí kò panilẹ́rìn o ṣùgbọ́n ọ̀fọ̀ ọgbọ́n yọ̀ náà ni hmm. ọkọ ń sọ pé mọ́tì lọ dákun torí ọlọ́run dákun gbogbo ń tó béèrè ìní ń gò fún ìyàwó ní ẹ̀yìn ẹ̀yẹ ìsàdéhùn kẹ́mu sẹ́ hmm. wọ́n lọ lónìí. àdéhùn kí ni. Ah ó lọ́kọ̀ ọ̀hún ó ní kì í ṣàdéhùn kò mú ṣẹ bẹ́ẹ̀ ṣe wí náà nù tẹ́ẹ̀mọ̀ ṣàdéhùn tẹ́ẹ̀mọ̀ gbé mi mú gùn ń ọgọ mọ́ ń lọ mo ti gbọ́n ẹmọ rún kan ẹ ẹmọ yọ nínú eléyìí o ẹmọ ẹmọ ẹmọ ọgbọ́n yọ bẹ́ẹ̀. wọ́n ní kókó leegun yẹn ṣùkú leegun àgbàdo tá a. Ah, ah, ah, àmọ́ lọ́run nìkan la sọ̀rọ̀ mọ́ yẹ ẹ̀tún gbèdé ẹ̀tún gbèdé bá a bá jòǹgbé ká mọ́ jòǹgbé ojúlẹ̀ ẹlẹ́ yóò kọ́ àlùkò yẹ ọ̀sá mo dá bá jòǹgbé ká mọ́ jòǹgbé. <laughs> ọlọ́run nìkan ló bá tí ì gbàgbé ah, àìmọye promise and fail ọlọ́run má jẹ́ ọ̀kan sọ́dọ̀ tí a di ah, èèyàn lápè <laughs> ah, ọlọ́run mi máa rántí àwọn ìlérí tí àwọn èèyàn ti ṣe fún mi ní ọjọ́ tó ti pẹ́ àti èyí tó súnmọ́ tòsí. ọgbọ̀kàn kú omi ẹ̀ ni <laughs> ọgbọ̀kàn kú omi ẹ̀ ni nítorí pé báwọn ẹ̀ bá ti ṣe ìlérí fún ọ pé tọ́ bá di lọ́la kọ́ ọmọ bọ́ ni mo gbàgbé àárọ̀ ni n bá sọ pé kọ́ wà. sọmọ kéwù tí mo kọ́kọ́ kọ́ lábẹ́ òbí mi kéwù pé ẹ fèèyàn sípò èèyàn bí èèyàn bá gbé ṣe èèyàn dé kọ́ mọ́jọ lójú ìyìn gbẹ́kẹ̀lé èèyàn láyé mm. bẹ́ẹ̀ èèyàn bá wá ṣe ti ó jẹ́ bí oore fún mi mo rí bí bonus mo rí bíi pé mo jẹ tẹ́tẹ́ mm, mm, mm. èmi ẹ̀ ní frustration mi ẹ̀ ní depression lórí promise o. àti wípé e, ìwọ̀nba náà lè máa fẹjú tótó mọ́ nǹkan ní nǹkan mọ́. is it your own. bèbè àbí wọ́n tó bá sọ pé lágbájá láhùn ìwọ gangan ọlọ́kànjúà no be dash the one dash you. <laughs> à ajá balẹ̀ ajá balẹ̀. The president, on behalf of the trustees and members of Jericho Businessmen Club, a member club of Central Council of Ibado Indigenes, appreciate God Almighty for keeping the club alive and running for two decades of service to Ibado land and humanity. The club has lined up a number of activities to celebrate the anniversary. Theme JBC at 20, transforming into the dominant agent of change in Oyo State and beyond. From Thursday, 24th February, there'll be commissioning of various community development projects and award a scholarship at JBC House, Ibadan. 25th February, Symposium and Anniversary Lecture by Professor Oladapo Afolabi, CFR. Discussants Chief Adeyemi Sholadoye, Mr. Adebisi Soda, and Professor Ademola Remu. Mr. Anthony Molade will be the moderator. Venue, Ashiwaju Podiamo Hall, Ibadan House. Time, 3 p.m. Saturday, 26th February, Gala Night and Awards at Kakanfo Inn. Jericho Businessmen Club at 20. Leadership, Service, impact. Fifty-two solid weeks of divine eternal providence by Jehovah Jireh. Be at the first Bemi War in 2022, February 28, the last Monday in February, 7 a.m. to 3 p.m. at the Power of Restoration Land with God. Àkókò to to tẹ̀wọ́ gba ìlérí ọlọ́jọ́ pípẹ́ bọ́ba bẹ sahara wò bó ti wí ìwọ làbẹ̀wò ìmúṣẹ ìlérí kan níbẹ̀ mi wò àkọ́kọ́ lọ́dún twenty twenty two ọjọ́ ajé tó kẹ́yìn oṣù kejì yìí òun láti bẹ̀ ọ́ wò tásì crossover wọ march one pẹ̀lú ìṣòro lálẹ́ february 28. eight ṣe bọ́lọ̀ ń authority tó ṣe ọ̀run sílẹ̀ gbaragada gbaragada fún ni ṣebí jehova ńlá tó fi wà láàyè tiẹ̀ takọ́bí ẹ̀ àti ẹ̀mímọ́ ẹ̀ tó yẹ tìlẹ́yìn tí ń bá fi ṣe ni ló fi jẹ́ pé dandan ní kìlì ọjọ́ pípẹ́ kò dì mímú ṣe láyé o aago méje àárọ̀ oníbẹ̀mí wò ń gbéra sọ àbáṣọ̀rọ̀ lọ́jọ́ mẹ́ta òní ó ṣáájú bẹ̀mí wò ní twenty three twenty four àti twenty five tásì crossover wọ march one pẹ̀lú ìṣòro lálẹ́ february twenty eight ìpele yìí hẹ̀rẹ̀ ń tẹ̀ kàmọ́mọ́ àṣẹ wíbẹ̀ ṣẹbẹ̀ ó mú yanyan sí ni lẹ́nu tani lẹ́nu wòlíì ajínrere jẹ́ òwádìí ọ̀ èjp. àgbẹ̀ ní àìróbíà ń tọ̀ lè mo ní má tẹ̀lé lẹ́gọ́fà wà á bọ̀ bá rìn kó dẹ̀ lè ṣe bí ọba gbogbo ẹbí lè lọ àwọn ọmọ lè lọ Albania Europe àtọ̀ lè yí o ẹ wá bá wọn lọ. ó tún ti sà ó. Kings fly, Travels and Tours tún fàájọ kayọ pẹ̀lú ìrìn àjò afẹ́ tó rọ̀ ṣọmuṣọmu. gbogbo ètò ló tún ti tò fún onírúurú ayé fọ́lẹ̀. oṣù kẹrin April lágbèrè o. Europe yá. àtìlẹ́ kàn sílé iṣẹ́ wa ní nọ́mbà ten eighteen nineteen Duncan Plaza beside Polaris Bank oríta challenge Ìbàdàn Kings Fly travels and tours. ìrìn àjò afẹ́ pẹ̀lú Kings Fly wà lọ ṣe bí ọba. bàbá jẹun rí tèmi ṣe nínú ìpàdé àdúrà yìí o tó sọ ibi dire fún mordecai tó sì tún yí ayé obediodomu padà òun yìí kan náà ló ń ṣe iṣẹ́ agbára nínú ìpàdé àdúrà olúwa pabidà sọbidire tó máa ń wáyé ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tí ìṣe àkọ́kọ́ lóṣooṣù bẹ̀rẹ̀ láti aago mọ́kànlá àṣálẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́run ló ti rí tiwọn ṣe nínú ìpàdé àdúrà olúwa pabidà sọbidire ìwọ náà wá bá jésù oníṣẹ́ ìyanu pàdé nínú ìpàdé àdúrà yìí ní tí ìṣe àkọ́kọ́ nínú oṣù tó ń bọ̀ yìí láago mọ́kànlá àṣálẹ́ ní orí òkè sọbidire lójú ọ̀nà lágbègbè bàbá ọdẹ akínyẹlé ìbàdàn níbi tí ọlọ́run yóò ti máa lo ikọ̀ àti ìríjú rẹ̀ apostle dr mk bámigbóyè jp fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ẹ̀bẹ̀ àdúrà pé zero zero three three seven seven eight nine six five el shaddai wà lójú iṣẹ́ ọmọdé tàgbà ìlú àpòmù tóyin létàjèjì ìlú àpòmù tọ̀rẹ́ tìmùlẹ̀ ìlú àpòmù àjọ̀dún ọdún kejì ìpàdé ọba alápòmùdé aláìlúwà ọba káyọ̀dé adẹ́nẹ́kàn àfọlábí atóyèbí kejì aago mẹ́wàá òwúrọ̀ ní ìbẹ̀rẹ̀ ètò láàfin ọba alápòmù lọ́jọ́ kẹrìnlélógún oṣù kejì ọdún twenty twenty two tàwa yìí a ó ṣe ètò ìkówójọ two hundred and fifty million naira ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlénígba ó dín mẹ́wàá náírà lára ètò àmúyẹ lọ́jọ́ náà ní àtúpalẹ̀ ìtàn orírun ìlú àpòmù àpòmù ọ̀kan gbòógì nínú ìran yorùbá àwọn ìbàdàn ọ̀jọ̀gbọ́n akin àlàó ọ̀jọ̀gbọ́n ṣíyan oyè wẹ̀sọ̀ àti ọ̀jọ̀gbọ́n táyọ̀ adésínà ni yóò ṣe àtúpalẹ̀ ìtàn ìlú àpòmù lábẹ́ alága his imperial majesty babatunde ẹni ìtàn ògúwùsì ọ̀jájá kejì ọ̀ọ́ni ifẹ̀ alága àti ọba alayé ọjọ́ náà chairman and royal father gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun alhaji ìgbóyèga oyetola lálejò àyẹ́sí pàtàkì special guest of honour ọlọ́fà àti ìlú ọ̀fà ọba muftau muhammad badamosi the royal guest of honour ẹ fowó yín ṣe àgbélárugẹ kíkọ́ ààfin ìlú olùkéde onímọ̀ ẹ̀rọ abbas soliu president and general akpomu union national and in diaspora. The rector of Abraham Adesanya Polytechnic, Professor Jumoke Bukola Bilesomi Awuderu, cordially invites the general populace to a third combined convocation and 16th anniversary ceremony for the conferment of higher national diploma, national diploma, certificates, and presentation of special prizes for 2017 to 2021 graduates. Date 24th of February 2022 at the Polytechnic Auditorium. Special guest of honor is Excellency Prince Dr. Dapo Abiodun, MFR. For more inquiries, contact 080 5506 4675. Technology for self reliance. Àṣálẹ̀ orí ọ̀fẹ́ ńlá. Let your power flow. in this place. Let your healing come. Ọba àlà ọba ògo yóò wòsàn ìbùkún rẹpẹtẹ ni yóò jẹ́ ti gbogbo wa níbi àkànṣe ìṣòro àgbà ìyanu olóṣooṣù ni tá a pè ní àṣálẹ́ orí ọ̀fẹ́ ńlá nínú ìjọ the lost city gospel grace ministry àpáta nílùú ìbàdàn èyí tí yóò wáyé lọ́jọ́ friday tó kẹ́yìn lóṣù yìí february twenty five ní dédé aago mẹ́wàá àṣálẹ́ àkórí ìpàdé àdúrà náà ni ọba ògo pastor sam adekagun pẹ̀lú àlùfáà olùgbàlejò pastor enoch fọlọ́runṣọ́ lọ́lọ́run yóò máa lò láti darí wa níbi ìṣòro náà tó bá wá di ọjọ́ sunday ọjọ́ ìsinmi tó kẹ́yìn lóṣù february twenty seven láwọn máa pàdé fún ìsìn ìfìàmì òróró yàn àkànṣe nínú ìjọ yìí kan náà ní dédé aago mẹ́fà ìdájí ìsìn méjèèjì ó wáyé nínú ìjọ the lost city gospel grace ministry tó wà ní ma ali layout off Akerefon street meridian bus stop ní ìkọjá nnpc àpáta nílùú ìbàdàn má ṣàláì wá o pàtàkì lọ́jọ́ ìbílẹ̀ ọjọ́ pàtàkì mà ní. ọjọ́ àbíní wàsákọ́ ẹni ìtàn olùṣègùn bámidélé eob ló fẹ́ ṣọjọ́ òbí a ó bá ṣe ní talárinrin ni kágbálù kágbàdo bá ṣàjọyọ̀ kábà gbégbá ọpẹ́ eob all white birthday bash gbogbo àwọn olólùfẹ́ eob jákèjádò orílẹ̀-èdè àgbáyé la máa péjú papọ̀ sínú gbọ̀ngàn jọgọ́ center nígbà tá a bá ń ṣayẹyẹ ọjọ́ ìbí pẹ̀lú filọ́lẹ̀ motivational album ayẹyẹ ọpẹ́ ni tí ó mìlú bàdàn ọ̀pọ̀ olórin òṣèré pèdèp gbàgede adẹ́rẹ́pẹ̀kẹ́ ni lájọ mílíkì papọ̀ nínú gbọ̀ngàn jọ́gọ̀ ní monday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì february twenty eight tó jẹ́ àyájọ́ ọjọ́ bí eob gangan aago mẹ́ta ọ̀sán ni rẹ́kápẹ́t yóò bẹ̀rẹ̀ láti yóò sì gbòòrè gẹ̀jígẹ̀ láago mẹ́rin ọ̀sán ọ̀mọ̀wé ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà lólùgbàlejò àgbà láti gba tébù sílẹ̀ nínú gbọ̀ngàn jọ́gọ̀ lọ́jọ́ náà pé zero eight zero five six six eight three one seven eight ẹni ìtòlúṣẹ́gun bámidélé all white birthday bash eob mọ̀ multi concept nigeria limited ló pàkéjì ẹ̀ edu consult privacy tún gbede oyin mọ́mọ́ àdó gbogbo ẹ̀yà akẹ́kọ̀ọ́ tó ń gbáradì fún ìdánwò utme àti post utme ẹ kú oríire edu consult privacy gan lọ́lùrànlọ́wọ́ tẹ́ nílò láti ṣe àṣeyege wọlé ẹ̀kọ́ gíga lọ́nà àti rọrùn pẹ̀lú ìlànà àkànṣe ètò ẹ̀kọ́ fún ìgbáradì ìdánwò utme àti post utme ní edu consult privacy láti pàṣẹ àwọn jìnnì olùkọ́ni pẹ̀lú ètò ẹ̀kọ́ kíkọ́ tó yè kooro àgbéyẹ̀wò ìdánwò àtẹ̀yìnwá tó fi mọ́ ìdánrawò ṣíṣe lóòrèkóòrè kọ́kọ́rọ́ àti wọlé sílé ẹ̀kọ́ gíga lábẹ́ ìdánwò UTME àti post UTME ọwọ́ educonsult privacity ló wà òòyà wa gbà á lónìí láti wọlé sílé ẹ̀kọ́ gíga tó wù ọ́ láti darapọ̀ mọ́ wa ẹ kàn sí educonsult privacity ní communication house fast fast junction old ife road Ìbàdàn tàbí lẹ́ka ilé ẹ̀kọ́ wa tó wà ní LOA court àṣì Bódìjà junction àṣì oh three o oh three eight two educonsult ọ̀nà tààrà tó wọlé sílé ẹ̀kọ́ gíga University lọ́nà dọ̀tí. ọlọ́run ajá máa jẹ̀bi ràn mí lọ́wọ́. ìfọ̀jà agbára ẹ̀mí mímọ́ holy ghost power crusade olúyọ̀lé àpáta ọdún ọ̀nà àti gbogbo àgbẹ̀ ààyè nínú ayé wòlíì olúfẹ́mi òní. fẹ́ ṣiṣẹ́ agbára nípa sí ọ̀rọ̀. àkórí ìsẹ́jú tó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday twenty two bí friday twenty five nínú oṣù kejìlá aago márùn-ún ìrọ̀lẹ́. when is world cup. nígbà tí ọ̀rọ̀ rẹ̀ dé ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu àwọn wòlíì. bẹ́ẹ̀ mo gbogbo ọmọ ológun jáde kú ọ̀la àmọ́ o. nígbà tí ọlọ́run bá lo prophet samson. ilé sọmi pẹ̀lú àwọn olórí ẹ̀mí bíi ọ̀pẹ̀yẹmí madu. ẹsẹ̀ ọ̀pálẹ̀mọ́ tolú ìbí tó yẹ. táìwọ̀ bíi máyọ̀wá onísọjí ni prophet olúfẹ́mi òní open field united african methodist church primary school ẹlẹ́jà public bus stop opposite bovas filling station one ìbàdàn làwọn ti pàdé lọ́jọ́ wednesday àti thursday láago márùn-ún ìrọ̀lẹ́ ìṣòro ni lọ́jọ́ friday twenty five bẹ̀rẹ̀ láago mẹ́wàá àṣálẹ́ o csc mọ́tẹ́tọ̀ pillar. ló ṣàgbàtẹ́rù ẹ̀ ní ọlọ́run pàṣẹ sọ́jí ìfún gbogbo ẹni tó bá wà ló máa ní testimony gbàgbẹ́ madam mary abọ́ládé adékànmí ti lọ sinmi láyà olùgbàlà. a fẹ́ ọ ṣùgbọ́n jésù fẹ́ ọ jù wá lọ ìpàdé wa tún dọjọ́ àjíǹde. àwọn ẹbí adékànmí àti adébísí là ń pe gbogbo èèyàn síbi ìsìn àti ayẹyẹ ìkẹyìn tí màmá wa ẹ̀gbọ́n wa ìyàwó wa màmá màmá wa ìyẹn madam mary abọ́ládé adékànmí tó lọ fi dàlélẹ̀ lẹ́sẹ̀ jésù lẹ́ni ọdún mẹ́tàdínlọ́gọ́rin seventy seven years ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá seventeen december ọdún twenty twenty one ni màmá lọ sùn àti wá pé a máa wọ ètò láti ṣẹ̀yẹ ìkẹyìn ní ọjọ́bọ̀ thursday twenty four february ọdún yìí the wake up service nílé màmá tó wà ní number forty two ọ̀yọ́ road lẹ́gbẹ̀ẹ́ rich bank water junction ui ìbàdàn láago márùn-ún ìrọ̀lẹ́ ètò ìsìn kẹ́yìn gógó máa wáyé ní friday twenty five february níjọ st paul anglican church yemẹtu ìbàdàn láago mẹ́wàá àárọ̀ ayẹyẹ ìgbàlejò àti wẹ̀jẹ̀wẹ̀mu ló máa tẹ̀lé ní civic center ìdí àpẹ́ agodi ìbàdàn purple magenta àti custard yellow the dress code gbogbo àlàkalẹ̀ àti tá a lè fi dènà covid nineteen ní kẹ̀jẹ́ ká tẹ̀lé olùfẹ́ abiyamọ tòótọ́ madam mary abolade adékọ̀mí ìpàdé tún dẹsẹ̀ jésù jésù gbogbo ọmọ àtẹ̀bí ló ń kéde. ẹ̀kọ́ ló láyé táwa yìí summit university of uh, the university of ansarudin society of nigeria cordially request application from suitably qualified candidates to apply for admission into the following programs bsc biology chemistry computer science physics biochemistry mathematics microbiology islamic studies history and diplomatic studies bsc accounting business administration banking and finance economics political Computer Science, Mass Communication, Summit University offer provides world-class education in a serene and conducive environment. Kindly call these following numbers 0803 098 1930 and 0806 111 9976 or log on to our website www.summituniversity.edu.ng Summit University of Management, Anamsa. ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ilé ṣe dédé ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀látìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yìí ó wáyé nínú gbọ̀ngàn music house ilé orin challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán gẹ́gẹ́ dókít dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ṣègùn òyìnbó wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọ́mọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ amárokùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí èèyàn pẹ̀lú òfin tó rọ̀ màkà máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọ̀láyà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ àjọ wà ń bẹ̀ ni. let your power flow ìbàdàn yóò tó gbàlejò rẹ̀ lẹ́ẹ̀kan sí. apọ́sù ubani kingsley bàbá adárúbọ̀ ó tó ń bọ̀ bàbí lẹ́ẹ̀kan sí. fún ministers and workers conference and camp meeting. ẹ wá gbọ́ àwọn àṣírí ọjọ́ tó ti pẹ́. àwọn wo ni àgbà mẹ́rìnlélógún o. Ah! ǹjẹ́ àwọn ẹ̀mí èṣù wà tí wọ́n lágbára ju sátani lọ. wednesday february twenty third ni yóò bẹ̀rẹ̀ títí wọ saturday twenty six february twenty twenty two. ìsáòrú láti bẹ̀rẹ̀ ní twenty third ṣùgbọ́n twenty four àti twenty five lecture láàárọ̀ aago mẹ́sàn-án àti ìsáòrú lọ́jọ́ méjèèjì. ọ̀gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ gbẹmugbẹ ní sátidé twenty six february twenty twenty two bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ ministers and workers conference ni ó máa ti lágbára jù ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ yóò wà fáwọn ọmọ ìránṣẹ́ ọlọ́run àti àwọn opó lọ́jọ́ náà. oúnjẹ ọ̀fẹ́ yóò wà lọ́jọ́ sátidé. ní lẹ́sẹ̀kẹsẹ̀ cathedral opposite ìbàdàn grammar school mọ̀lẹ́tẹ̀ ìbàdàn reverend amos akíndélé arúgbóra kẹ́hùn àti dr Pam. ọ̀bádàrẹ lágbàtẹ̀rù ètò apọ́tù and barrister tó dé ti olúwa ní lẹ́sẹ̀kẹsẹ̀ lólùgbàlejò zero zero five zero two seven two two five nine jésù oníṣẹ́ ìyanu retí yín o onítèmi fóònù tó promise mi ńkọ́. Ah, má wọrí olólùfẹ́ mi tí n bá ti gbowó iṣẹ́ tí mo ṣe fóònù tó wà pa ni màá rà fún ọ. bó o ṣe promise rẹ lásìkò valentine lọ́dún tó kọjá nìyẹn tó fọ̀rọ̀ dídùn bó mọ́lẹ̀. wo arábìnrin má gbà fún ọjà yẹn àkókò ọjọ́ olólùfẹ́ ti wọlé dé tọdún ìtúsára ọ̀tọ̀ tecno pẹ̀lú laplace fẹ́ fìfẹ́ hàn fáwọn ojúlówó oníbàárà wọn bẹ̀rẹ̀ láti february fresh títí di february twenty eight twenty twenty two níbi tí gbogbo oníbàárà tó bá ti ra spark series pofa series and pop series yóò ti láǹfààní four thousand discount lórí ọjà tó bá rà àtàwọn oríṣiríṣi ẹ̀bùn míì láàárín àyájọ́ ọjọ́ valent time àṣekágbà àríyá ojúkorojú yóò wáyé ní twenty fifth february twenty twenty two pẹ̀lú mèdè fúnmi martins àti olólùfẹ́ rẹ̀ afis ọwọ́ tí wọ́n sì mọ̀ fún àwọn olórí oníbàárà tọkọtaya lẹ́bùn lójúkorojú grand finale ọjọ́ àṣekágbà ẹni tó bá gbégbá ọlọ́kẹ́ yọ jẹ̀bù ńlá yóò tún lọ jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ ní four star hotel kàn sí iléeṣẹ́ wọn tó wà ní number nine àti number eleven queen elizabeth road opposite group medical hospital mọ́kọ́lá ìbàdàn àti ní shop c four two kókó mall dùgbà ìbàdàn telephone zero eight one three two three seven five six six six la plan let's go there. ọlọ́run ó jẹ́ àrẹ́sìn òun gbọ́dọ̀ jókòó ńlẹ́ mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́wọ́ òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pọ́npọ́ nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ yákà létí àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọ yákà wà ní quarters four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun èrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára ọ̀yàkà ní www.oyaka.ng ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yàkà ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ ọ̀yọ́ ó yá ká. ajá balẹ̀ ajá balẹ̀. kò ṣeé dúró wò kọ ẹ̀yìn ọtí ẹ gbọ́dọ̀ dúró wò ẹ wọ́n ní traffic light ti ìdí àpè òṣìṣẹ́ mọ́ hmm. ọ̀rọ̀ traffic light gan ó ń fẹ́ àkíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi títí ń ṣiṣẹ́ gan-an fona ga ọlọ́pàá wọn làwọn ọlọ́kadà wọn jáná mọ́ lẹ́nu ni ní ìdí àpẹ níjó ní tíntín ló kù kí ọkọ̀ ẹnìkan kó gbé ọlọ́kadà hànú nítorí pé iná ti sọ fún wọn pé kí wọ́n dúró lọ́dọ̀ wọn àmọ́ wọ́n fẹ́ sáré yọ sẹ́ẹ̀ fún ni ẹyìn mọ̀ gbọ́ káwọ́ mu ni irú èyí ọ̀yẹ́ ọmọ ṣẹlẹ̀ níbi tó júláde yìí. lọ́nà kò sí ẹni tí ó mú agbèfọ́ba tí ó mú bí ó ti ń họ ọ lọ. so tún yẹ kágbèfọ́bọ́ tún máa mú yàn nígbà tí wọ́n ti fi iná síbẹ̀ o ti rí pé iná ìyàlẹ́nu mọ́fọ̀n ni àbí. ọ̀pọ̀lọpọ̀ òrì bákan náà bá a ṣe mọ rárá ọmọlúwàbí ara wa òrì bákan náà. ó wá kí kámẹ́rà kan náà wá wà níbẹ̀ tí ọmọ yàwòrán àwọn èèyàn tó bá ti jẹ́ kọ́lọ̀ràn sí báwọn. ọwọ́ ahọ ọ̀họ́ ọ̀họ́ ọjọ́ kejì ọkàn rèé tíkẹ́ẹ̀tì níwájú ilé rẹ̀ láyé ìjọhun láyé ìjọhun pàdé wa ní nílé òkèèrè. <laughs> Hmm. ẹyẹ èèyàn ẹ ṣeun tí ẹ wà líbẹ̀ yẹn bẹ́ẹ̀ bá ti darapọ̀ mọ́ ìkànnì Facebook live Fresh FM ó yẹ mọ̀ bọ́ báyìí Fresh FM Ìbàdàn 105.9 àti rí ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa Bùkọ́lá Pópó Ọlá Kudirat Sodiq Káyọ̀dé Mákindé Abdulrasaq Ọlátúnjí Máyọ̀wá Odúọlá Bíṣọ̀bù Àyànfẹ́ Adémọ́lá Joseph hmm. àti àwọn èèyàn lọ́lọ́kan ọjọ́ kan hmm. ní ibẹ̀ yẹ. ó yá ẹ jẹ́ ká lọ sí agbo òṣèlú ìròyìn òṣèlú lásìkò yìí ọ̀pọ̀ ọ̀fẹ́ ẹ̀ pọ̀ pa nú àwọn ìwé ìròyìn pàápàá jùlọ bí twenty twenty three bó ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n Kwakwanso Dalong àti Galadima àtàwọn eégún bagají òṣèlú ńlẹ̀ yìí wọ́n ti ń darí pọ̀ láti rí i pé wọ́n dá ikọ̀ alàgàtà òṣèlú third force sílẹ̀ tí yóò sún Nàìjíríà débi ògo accordingly bí wọ́n ṣe kà mo ṣe fẹ́ kọ́ accordingly bí wọ́n ṣe kọ́ mo ṣe fẹ́ kà accordingly o. ṣẹ́rí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kano rabi Kwakwanso senator Sulaiman Onkunyi àti ẹnìkan tó ti fi ìgbà kan jẹ́ mínísítà fún ètò ààrẹ ìdárayá àti ọ̀rọ̀ dán nílẹ̀ yìí Solomon Dalong Alhaji Buba Galadima àtàwọn èèkànlú lọ́lọ́kan ọ̀jọ̀kan tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní àná òde yìí ni wọ́n kéde bí àwọn ti ṣàgbékalẹ̀ ikọ̀ alàgàtà òṣèlú eléyìí tí yóò mú ẹ̀rín pa ẹ̀kẹ́ ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yìn nínú ètò òṣèlú ọdún tí ń bọ̀ nínú ètí àtúndìbò wọ́n ní ikọ̀ yìí third force yìí òun ni ọgbà agbára lọ́wọ́ àtẹgbẹ́ APC ọwọ́ ẹgbẹ́ ọlọ́wọ̀ ni o àti ẹgbẹ́ PDP alábùradà ni o wọ́n ní bí third force yìí bá ṣe ń gbàbùradà lọ́wọ́ PDP ní ọmọ gbàgbálẹ̀ lọ́wọ́ APC lágbo òṣèlú ẹgbẹ́ yìí òun náà ni wọ́n kóra wọn jọ lábẹ́ àbúradà the national movement TNM wọ́n sì sọ pé ńgbà tí iṣẹ́ bá bẹ̀rẹ̀ rẹpẹtẹ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni yóò mọ yí gbirigbirigbiri wọnú ẹgbẹ́ yìí tó sì jẹ́ pé lábọ̀ ọjà èrè ńlá ni fún tolórí tẹlẹ́mù ọmọlẹ̀ yìí ikọ̀ yìí lábẹ́ àwọn eégún mọ̀gájí òṣèlú tá a dá kọ wọn gẹ́gẹ́ bí Vanguard ṣe kọ́ lóòrọ̀ yìí ní àwọn à ń ké sí tolórí tẹlẹ́mù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ọ̀fẹ́ kí Nàìjíríà ó pin ìkìnjú báyìí lọ wípé kí wọ́n ṣùgbà third force yìí o láti rí i dájú pé a gbé Nàìjíríà kó nu bálabàla eléyìí tá a bára wa yìí kí wọ́n sì gbé nàìjíríà dé èbúté ògo TNM òun náà ni wọ́n kéde ara wọn pa àwọn ti dé o atún ti dé o ní èyí tó kù tí ọ̀pọ̀ ọdún kan tó nǹkan tí nàìjíríà ó tún dìbò ẹ mọ̀ pé ètò ìdìbò 2023 ọdún tí ń bọ̀ náà ni wọ́n ní ẹgbẹ́ òṣèlú méjì tó sì fọ gbàgbàgbalẹ̀ jù ní APC àti PDP wọ́n ní láti wá rí dájú wípé wọ́n gba agbára àti àṣẹ òṣèlú lọ́wọ́ àwọn ẹgbẹ́ méjèèjì yìí ikọ̀ yìí ní àwọn ń fẹ́ kọ́mọ nàìjíríà kí wọ́n ṣùgbọ́n àwọn fẹ̀yìn pọ́n àwọn o kí ẹsẹ̀ àwọn ọmọ wọlẹ̀ lára àwọn ìkan ìkan ìkan ọmọ nàìjíríà tí wọ́n wá síbi ètò tí wọ́n ti kéde ìgbésẹ̀ tuntun yìí láti rí Tanko Yekesai air vice marshal Ifeanyi tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun Buba Galadima Solomon Edoda ọmọba queen Nweze Onu Falashade Aliyu ọ̀jọ̀gbọ́n Rufai Alkali sẹ́nẹ́tọ̀ Sumaila sẹ́nẹ́tọ̀ Sulaiman Nkunyi sẹ́nẹ́tọ̀ Grace Benz sẹ́nẹ́tọ̀ Omale Shitu Ibrahim Ringim Ali Kwazak àti Paul Okala Rufai Anga àti Solomon Dalong orúkọ ń pọ̀ lọ rẹpẹtẹ nínú àwọn èèyàn tí wọ́n fẹ́ gba Nàìjíríà là lásìkò tá a wà yìí nínú ọ̀rọ̀ wọn wọ́n ní ó ti pẹ́ o no be today o ó ti pẹ́ gan-an tí ìyà ti ń jẹ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìyà yìí ọlọ́mọdé ó di mọ́líkì títí ìyanu ó fi ṣẹlẹ̀ ni wọ́n wá ń ké sí gbogbo ọ̀rẹ́ nàìjíríà ní ilẹ̀ yìí àti ní ilẹ̀ òkèrè pé kí wọ́n má dá nàìjíríà dá ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o wọ́n ní àwọn fẹ́ kí gbogbo wọn pátápátá kí wọ́n ṣèrànwọ́ láti jẹ́ kí ikọ̀ yìí lè ṣe àṣe ìtàlákànṣepo lákòótán wọ́n ní ẹ̀yin ọmọ nàìjíríà ọjọ́ kan lèèyàn fẹnu ara ẹni kọ méje wọ́n ní àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí bòòbo ni wọ́n ní àwárọ̀ ẹ̀yin náà o bí ìyà yìí bá ti sún yín ní gbogbo èdè ní gbogbo ẹ̀yà ní gbogbo àwùjọ tọ́sarapọ̀ tí ń jẹ́ nàìjíríà bẹ́ẹ̀ bá fẹ́ ìyà búkú àjẹwọ̀ yìí eléyìí tí ń jẹ yín yìí ẹ̀yà tètè ṣùgbà wa kẹ́ ẹ jẹ́ kájọ gbé ikọ̀ yìí kó gba agbára lọ́wọ́ àwọn alágbára tí ń fọwọ́ alágbára ahániléèmọ̀ ìròyìn yẹn pọ̀ mo kàn ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀yìn lọ́wọ́ bẹ́ẹ̀ bá fẹ́ jẹ balance ẹ̀ tó kù ẹ lọ tààrà sójú ìwé keje Vanguard sọ jáde lóòrọ̀ yìí níbẹ̀ òní twenty twenty three nkànlẹ̀ kan gbọ̀ngbọ̀n Kwakwanso Dalong Galadima àtàwọn yòókù wọ́n ti ṣàgbékalẹ̀ ẹ̀kọ́ alàgàtà òṣèlú tí ó gbàgbára lọ́wọ́ àwọn tí ń rìn dì í má ga lásìkò yìí. ọ̀dà àwọn ní ọ̀rọ̀ tó bá dùn babaláwo ni ó dùn fún ọ̀rọ̀ tó bá dùn ìwọ̀n ìṣègùn ni ó dùn ọ̀sán yìí ọ̀rọ̀ tó bá dùn àfáà ni ó dùn ọlọ́run ọba ọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tọkànlẹ̀ tọkàn baálé tó tún wá lọ́ọ̀rì kan jẹ́jẹ́ mojókòó báyìí ọ̀rọ̀ nípa ìyanṣẹ́lódì àwọn asuu ọ̀rọ̀ ń ti kan àwọn tó jẹ́ asòfin wa gbọ̀ngbọ̀n báyìí níbi tí àwọn náà ti sòótọ́ ọ̀rọ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà pé tá a bá ṣàdéhùn àámú ń ṣe ni ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ní àná òde yìí wọ́n ti sọ̀rọ̀ pẹ̀lú òkodoro fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà wípé táwọn bá fi eyín gé obì fún ìjọba ìjọba ọmọ jẹ́ o àmọ́ táwọn bá sòótọ́ ọ̀rọ̀ pẹ̀lú ẹnu àwọn yìí bó ti wù kọ́mọ ọrùn tó kí ìjọba rí dájú pé àwọn gbọ́ ni o kí nǹkan mọ́ bá wa polúkú musun lẹ́ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà kí ni pàtó tí wọ́n sọ fún ìjọba wọ́n ń sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà wípé kí ìjọba ó tètè ṣe ojúṣe tiwọn náà fún àwọn tí í ṣe ọ̀gá láwọn ilé ẹ̀kọ́ gíga yunifásitì wa academic staff union of universities ASUU wọ́n nítorí pé àìmádéhùn sẹ ìjọba ìlọ́fà ọ̀ tí àwọn àtìláwí tí wọ́n tún fi bínú tán yanyan pẹ̀lú ìyanṣẹ́lódì èyí tí ń bẹ lóde yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe pinnu nínú ilé nígbà tí ọ̀kan nínú wọn tọ́nà ka sókè pé ẹ ẹ̀já tètè bójútó kínní kó tó di pé ọṣẹ́ ò yí wa lára lórílẹ̀‐èdè nàìjíríà ta ló nítọ̀hún ọ̀kan nínú àwọn ọmọlẹ́gbọ̀n aṣojúṣòfin wa ọ̀nàrẹ́bù Dozie Nwankwo nínú ọ̀rọ̀ tó gbé kalẹ̀ níwájú ilé ó ké sí e, àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin wípé ọyẹ o kí àwọn ó tètè dìde sí ọ̀rọ̀ yìí lójú ọjọ́ o tó sì ní ọ̀rọ̀ tó gbogbo orílẹ̀-èdè nàìjíríà ni kí ló dé tó jẹ́ pé ìjọba ṣàdéhùn fún àwọn tí ṣe ọ̀gá ní ilé ẹ̀kọ́ gíga yunifásitì wa tí wọ́n sì kọ̀ láti mú àdéhùn ṣẹ torí pé ìjọba ṣe àdéhùn kan báwọn ò tiẹ̀ mọ gbogbo ẹ̀ àwọn mọ̀ àdéhùn tí wọ́n ṣe ní ọdún 2020 tó fà á táwọn èèyàn fi lọ sí ìyanṣẹ́lódì odidi oṣù mẹ́sàn-án gbáko inú oṣù kẹta twenty twenty sí oṣù kejìlá ọdún twenty twenty kó tó di pé wọ́n mú àsùrọ̀ débà ọ̀rọ̀ sì pọ̀ káwọn tó gbà láti mú àsùrọ̀ débà ìyanṣẹ́lódì wọn náà lẹ́yìn ìgbà tí wọ́n ti jiri ọ̀rọ̀ yìí wò nínú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lánàá òde yìí ni o wọ́n wà ń pàrọwà fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Ministry of Labour and Employment àti ASUU wípé kóníkálùkù wọn jọ dúró lórí ọ̀rọ̀ àjọsọ wọn torí pé òdìdẹrẹ́ ẹyẹ òkun àlòkù ẹyẹ ọ̀sà tá a bá jòǹgbé ká mọ́ jòǹgbé ṣebí ìwé kan ń bẹ tí ó jẹ́ memorandum of understanding tí wọ́n jọ kọ tí wọ́n jọ buwọ́lù kí igun kìíní kọ́mọdé òun sẹ̀ igun kejì kọ́mọdé òun tiẹ̀ náà kó mu ṣẹ́ ń bẹ̀ látàrí èèyàn wọ́n ti sọ wípé ní ọ̀bá ní sí wàhálà kankan mọ́ lẹ́yìn tí ọ̀bá sí wàhálà wọ́n ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ó lè máa lọ sí iléèwé àti àwọn òbí gan-an tí orí ń ta àwọn akẹ́kọ̀ọ́ gan pa á tọ́jẹ́ pé ara wọn ni gbogbo wàhálà yìí ni ó ti máa rókègé ṣùgbọ́n ṣá o ní báyìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti sọ pé ìyanṣẹ́lódì asuu kò ní pẹ́ tí wọ́n fi ṣẹ́wélé wípé ó tiẹ̀ tó ju àwọn lójú pé àá wọ́n tún á lé ìyanṣẹ́lódì pẹ̀lú ọ̀rọ̀ táwọn jọ sọ yìí nígbà tí ó máa sọ̀rọ̀ níbẹ̀ sẹ́nitọ̀ Chris Ngige ti ṣe mínísítà fún ọ̀rọ̀ òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ ló ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n lọ́jọ́ àwọn lójú o pé asuu tún kọ ìpàkọ́ sí ọ̀rọ̀ àjọsọ àwọn àtàmì ìdánilójú táwọn bàbá àgbàlagbà ní díẹ̀ ẹ̀sìn méjèèjì tí wọ́n bá wọn jókòó àdéhùn tí wọ́n ìsọfún hàn ló kọ ìjọba àpapọ̀ wípé ẹ àwa tá à ń bá sọ̀rọ̀ yìí ìjọba owó tí a wọ́n ṣe àdéhùn yìí fún yín pé Sultan Sokoto Alhaji Saad Abubakar Mbembe àti alága fún ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi Reverend Dr. Supo. Ayọ̀kúnlé wọn ò tún gbọ́rọ̀ sáwọn eléyìn ò lẹ́nu mínísítà wa sọ pé tí ẹ bá ṣe pé Botswana mo wà èmi náà wà níbi ìpàdé kan ní tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní ẹkùnlẹ̀ adúláwọ̀ níbi tá a ti ń ṣe ìpàdé kan tó lágbára onígbà náà ni a sùn wá lọ kéde pé àwọn tó máa yan iṣẹ́ lódì o ó lélẹ́yìí ò bójúmu èyí ò sì dáa ó ní àmọ́ gbogbo ibi tó bá kù sí ìjọba ó rí i pé àwọn ṣe ìtọ́tọ́ láìpẹ́ yìí Ngige ló wá sọ pé látàrí ọ̀rọ̀ èyí tí ó ń bí wọn nínú yìí ìjọba ti bẹ̀rẹ̀ láti pẹ̀tù sí wọn lọ́kàn àti wípé gbogbo ohun tí wọ́n fẹ́ lọ́tẹ̀ yìí yóò di ṣíṣe ni o ṣùgbọ́n o ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ ASUU ọ̀jọ̀gbọ́n Emmanuel Osodeke ó Eh, ìjọba àpapọ̀ náà ní kẹjẹ abáwí kí ló dé tí wọ́n ṣàdéhùn tí wọn ò ní mọ̀ mú àdéhùn ṣẹ yàtọ̀ sí yíyẹ àdéhùn tọdún 2020 ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìní ti ń bẹ́lẹ̀ kó tó di ìgbà náà àwọn náà wá wò ni pé sáwọn wá yọ̀bọ̀ sáwọn wá gọ̀ ni tíjọba ọmọ mú àwọn ní mugun ní gbogbo ìgbà ó ti tó gẹ báyìí àwọn ọ̀gbàmọ́ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì ìyẹn House of Representatives ti ní kíjọba àpapọ̀ ó kéde nǹkan ọ̀fararọ lẹ́ka ààbò Nàìjíríà ìròyìn yẹn rèé ní kíákíá ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì House of Representatives ti sọ fúnjọba Nàìjíríà pé kí ni ó ń dúró mú kí ó ń dúró wò kí wọ́n tètè kéde nǹkan ọ̀fararọ emergency lẹ́ka ètò ààbò nàìjíríà láti lè bá a fòpin sí ìpani nípa ẹ̀sìn ìpani nípa àyà ní tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà ṣe ìrántí ṣe ò gbàgbé ṣe ẹ gbàgbé ṣe ìrántí pé lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹrin april twenty seventh ọdún tó lọ twenty twenty one nílé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì house of representatives ti kọ́kọ́ ké sí ààrẹ muhammadu buhari pé kí wọ́n kéde state of emergency lẹ́ka ààbò nàìjíríà bí ọ̀wọ̀ níwọ̀n ìgbà tó jẹ́ pé ìròyìn àgbọ́sọgbánu jínigbé pamọ́ béèrè fowó jínigbé pamọ́ fi ní ṣètùtù ọ̀la ìwà pípani láti ọwọ́ àwọn ọ̀daràn adigunjalè nkankan tọ́wọ́ dàbẹ̀ ń pé kọba ò lé ní nàìjíríà báyìí wọ́n ní wọ́n ké síjọba lábẹ́ muhammadu buhari lọ́dún tọ́lọ́hún pé kíjọba ó kéde emergency lẹ́ka ààbò ńgbà ó tún á dànà ẹnìkan nínú àwọn aṣòfin tí òun wá láti Ah, ẹkùn ìdìbò Anambra pàápàá jùlọ Nnewi Ezozigo òun lòun ti wá Chris Azubogo ló kọ ẹ ẹni ló nawọ́ sókè pé ọ̀rọ̀ wà ńgbà wọn ni ó sọ̀rọ̀ ló ní ẹ̀dá kan kí là ń dúró jókòó sí bí ńgbà tí ìlú ọ̀fara rọ gbogbo nǹkan kọlu nǹkan àlàáfíà ò sí bẹ́ẹ̀ náà làwọn ọ̀daràn adìmọ́jẹnigbẹ́rù ní ọ̀nsá àwọn èèyàn kan náà ń búṣẹ́ láwọn apá abìkan ní Nàìjíríà wọ́n ní ó fi ti ìpínlẹ̀ Anambra ṣe àpẹẹrẹ pé ẹgbọ́n náà ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ Anambra lẹ́nu lọ́lọ́ yìí ṣé bá ṣe fọwọ́ lẹ́rán rìndínmága táàmù wòrè kọjọ́ o ọ̀nàrẹ́bù yìí ni àwa ń ké sí àjọ aláàbò gbogbo nínú ìta ti rí ọlọ́pàá nú DSS nínú ìta ti rí iléeṣẹ́ ológun army nínú ìta ti rí iléeṣẹ́ ológun lórí omi navy iléeṣẹ́ ológun lójú òfurufú air force ẹ parapọ̀ ẹ má jẹ́ kí nǹkan ó ṣe ọmọ Nàìjíríà èròyìn yẹn jò bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ mọ̀ká díẹ̀ mọ̀sẹ̀nú ṣàìsí ṣíbi ojú ìwé keje Vanguard fún tòórọ̀ yìí. ó tún yá lágbo tí òṣèlú ẹ jẹ́ ká lọ sí àríwá orílẹ̀-èdè Nàìjíríà látàrí kòkò kẹ̀kẹ́ fún ètò ìdìbò ọdún ti 2023 ètò ìdìbò gbogbogbò èyí tà ń wò lọ́ọ̀kan àwọn ọ̀dọ́ kan látinú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti dá Ganduje lóhùn wípé kọ́mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ ibi ẹgbàmọ́ládé ni ẹ̀jọ́dé o pé kì í ṣe gbogbo àríwá níbẹ̀ lẹ́yìn Tinubu tó lóun fẹ́ ṣe ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ọ̀dọ́ lábẹ́ Nigerian Youth Awareness for Yaya Bello 2023 ni wọ́n ti sọ pé kí ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Kano gómìnà Abdullahi Ganduje kó mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ ibi wọ́n gbá mọ́làdé ni kí wọ́n ó jóde wípé gbogbo àwọn èèyàn tó wà ní àríwá orílẹ̀-èdè nàìjíríà gbagbagba ni wọ́n dúró lẹ́yìn gómìnà ìpínlẹ̀ èkó tẹ́lẹ̀ rí ti tún jẹ́ ìkànkògbónú ẹgbẹ́ òṣèlú apc all progressives congress àṣìwájú bọ́lá ahmed tinubu tó lòun ó ṣe ààrẹ lórílẹ̀-èdè nàìjíríà ẹni tí í ṣe olórí fún àwọn ẹgbẹ́ ọ̀hún tó jẹ́ ẹgbẹ́ ọ̀dọ́ tó kórajọ tí wọ́n sì ń ṣe àtìlẹ́yìn fún yahaya bello láti bọ́ sí ipò ààrẹ ọ̀gbẹ́ni Saliu Magaji ló sọ pé ẹ padà ẹ kò jẹ ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ torí pé kẹ́ni ẹ̀ ń sọ̀rọ̀ lórúkọ gbogbo wa ẹ̀ ti rọ́kàn wa ni mọ́gàjì ló sọ pé ọ̀rọ̀ tí ń bòde látẹnu Ganduje yìí ọ̀rọ̀ Adíjàlẹ̀ ni o ọkàn wo Ganduje bẹ́ẹ̀ wípé kí gbogbo àríwá kọ́ tẹ̀lé Tinubu ni ṣé bẹ́ẹ̀ lọ́wọ́ á rí ni ó lóun wá ń wòye pé èyí ti jẹ́ táwọn èèyàn kàn sáti ẹ̀ máa sọ̀rọ̀ ló kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láìsí mọ èròǹgbà ọkàn ti àwọn ó ní wọn lọ síbi kankan ọ̀pọ̀lọpọ̀ àwọn bíi tí ó jókòó sí tó ti ń sọ̀rọ̀ yìí kọ̀ọ̀kọ́jà nú gómìnà ní ìpínlẹ̀ Kano ó ní ìtawà ń retí látọ̀dọ̀ Tinubu gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ aṣáájú ìní pé kọ́mọ lépa ìrẹ́pọ̀ nínú ẹgbẹ́ kó sì gba ìjọba òṣèlú àwa ara wa kó gbà láàyè ní inú ẹgbẹ́ òṣèlú náà wọ́n ní Tinubu o àwọn ń fojú wò pé ó yẹ kó pọ̀n lẹ́yìn ẹni ọba jẹ́ ọ̀dọ́ ẹlẹ́jẹ̀ tútù tí ó sì mọ ti bútòrò àpàdé àlùdé òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà èèyàn bíi yàyà bello làwọn wò pé tinubu ọ̀pọ̀ lẹ́yìn rẹ̀ ẹnìkan wà kàn tiẹ̀ lanu wà sọ pé gbogbo wa láríwá ọ̀ là lẹ́yìn bọ́lá ahmed tinubu ẹ̀ kò jẹ́ ọ̀ ibi ẹgbẹ́ amọ́ládé ní ẹjọ́ dé ní ìròyìn ó ń bàdé ń bẹ nínú òwe ìròyìn ti Daily Sun tó jáde tó ní. ok ok ọ̀ya ẹ̀ tún ní ìṣó ó di rẹrẹ mú ojú ìwé kẹsàn ìwé ìròyìn Punch ni mo dé dúró báyìí o ó yẹ jẹ́ àjọ gbọ́ ìròyìn tí ń bẹ ń bẹ àwọn ikọ̀ tí wọ́n ń jà fẹ́ tọ́ọ̀lù lábẹ́ coalition of civil society organizations wọ́n ti rọ ààrẹ Buhari ọ̀gágun tó ti jagun gbébọn tì wípé kó dákun kó tètè buwọ́ lu àbá eléyìí tó ní í ṣe pẹ̀lú ìlànà ètò òdìbò nílẹ̀ yìí tí wọ́n ti gbé síwájú ẹ̀ látijọ́ yìí àwọn ẹgbẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà yìí ń béèrè lọ́wọ́ ààrẹ Buhari pé kí ni ń dá ìbuwọ́lù ń dúró ná láti gbà yí wá ṣebí kí ohun gbogbo kó lè bá a ṣe kó lè bá a ṣe ńgẹ́mẹ́ǹgẹ́ ṣẹ́ka ìlànà ìdìbò Nàìjíríà ni ṣebí àgbáríjọpọ̀ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà yìí àwọn ni wọ́n ti ń sọ so, tantan sétí ìjọba àpapọ̀ láti ìgbà yìí wá pé bí ààrẹ Buhari ò bá tètè buwọ́lu kínní yọ ṣàkóbá fún ìlànà tá à ń gbà á dìbò nílẹ̀ yìí ńgbà ó dànà tí wọ́n péjọ láti fi ẹ̀hónú hàn nílànà àlàáfíà ní ọ́n wá sọ yanyanyanya pé ààrẹ o Buhari o ṣé ká mọ̀ tàn yín ṣé ká mọ̀ tàn yín sà bí ẹ bá tètè buwọ́lu àbá tí à ń sọ yìí electoral act amendment bill yìí ó ṣeé ṣe kó ṣàkóbá fún ètò ìdìbò 2023 yóò ṣe àkóbá tí ì ṣe kékeré fún ìpalẹ̀mọ́ ètò ìdìbò 2023 ọdún tí ń bọ̀ tá à ń wò lọ́ọ̀kàn yìí ńgbà tí ó ń sọ̀rọ̀ níbi ètò ìfẹ̀hónúhàn tó wáyé ní Àbújá lánàá ọjọ́ Ìṣẹ́gun ẹni tí í ṣe olórí gbogbogbò executive director fún Yiaga Africa Samson Itodo ó ní àsìkò yìí là ń lò láti jẹ́ kí ààrẹ Muhammadu Buhari ọmọ bó ṣe ṣe pàtàkì tó láti tètè buwọ́lu àbá tí à ń sọ yìí kí wọ́n lè bá a yẹra fún gbogbo àwọn lọ́bọ̀lọ́bọ̀ òfin eh, legal consequences eléyìí tó ṣeé ṣe kó tì dí ètò òdìbò ọdún tí ń bọ̀ ṣúyọ bá a bá tètè ṣe ń tó yẹ ká ṣe lásìkò yìí ó fi kún ọ̀rọ̀ ẹ̀ ó ní ààrẹ Buhari kí gan ni ìṣòro àti ìpèníjà tẹ́ ẹ ní tí ò tètè jẹ́ kẹ́ ẹ buwọ́lu kínní ṣé bí wọ́n ti gbé kínní síwájú yín láti gbà yìí bẹ́ẹ̀ bá ní nǹkan kan tí ń ru yín lójú mẹ́ ẹ wí ẹ wí fọmọ nàìjíríà ọ̀rọ̀ yìí tóbi káfọ̀bẹ bù àwa kan ń rò ni o lápá ọ̀dọ̀ tí àwa kan ń rò ni o èèbù ẹ̀yìn tó ṣeé ṣe kí abala ìkejìdínlọ́gbọ̀n clause twenty eight nínú electoral big twenty twenty two kó ṣe é fún àjọ INEC bẹ́ẹ̀ bá tètè bu ọwọ́ lù ú ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ mọ ka díẹ̀ mọ sẹnu ní ṣàìsí síbi torí yín ni o. bákan náà lágbo tí òṣèlú ẹgbọ́ eléyìí lórí ti àtúnṣe sí ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà Constitution Review ilé ìgbìmọ̀ asòfin àgbà wọ́n sọ pé àwọn dá sí ìbò ni ní inú ilé ìgbìmọ̀ aṣojú àti ilé asòfin àgbà báyìí láti fẹnu ọ̀rọ̀ jóná lórí àtúnṣe sí ìwé òfin orílẹ̀ Nàìjíríà lónìí yìí ti ṣe ọjọ́ kẹtàléní ogún oṣù kejì ọdún twenty twenty two òun náà ni àwọn tó jẹ́ asòfin wa ni wọ́n sọ pé àwọn jábọ̀ èyí tí àwọn ìgbìmọ̀ tẹ̀ kótó kan tí wọ́n jókòó lórí àtúnṣe sí ìwé òfin ọdún 1999 tí wọ́n gbé wá sí iwájú àwọn lánàá lẹ́ni tó darí ìjókòó lé sẹ́nitọ̀ Ovie Ọmọ Agége tí ó ń sọ jáde ẹni náà ti ṣe igbákejì ààrẹ ilégbèmọ̀ asòfin àgbà ńlójókòó tó darí ilé ní lánàá òde yìí o tó sì ń sọ wípé ààbọ̀ ìjókòó àwọn ìgbìmọ̀ tẹ̀kótó táwọn gbé kalẹ̀ ọ̀hún wọ́n ní náà ni àwọn ò jẹ́ kí ó tẹ gbogbo àwọn asòfin lọ́wọ́ kí wọ́n jókòó wọn ò yiri ẹ̀ wò dáadáa ibi tó ń kákò tó bá fẹ́ fìsí ń bẹ àtọ̀rọ̀ tí wọ́n bá fẹ́ sọ kí wọ́n sì mẹ́nu dání títí di ọjọ́ kìíní oṣù kẹta ọdún tí a wà yìí ó sọ gbogbo àwọn sẹ́nẹ́tọ̀ sẹ́nẹ́tọ̀ wípé àádásí ìbò ni o àtàwọn ọmọlẹ́gbọ̀n aṣojú náà kí àwọn náà wọ́n gbáradì sílẹ̀ táwọn bá ti wí tiwa tán àwa dá wí ti sí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin tọ́jẹ́ ti ìpínlẹ̀ káwọn náà yiri rẹ̀ wò ibi tí gbogbo ẹ̀ bá wá fẹnu kò sí àmọ̀jẹ́kọ̀ ọmọ nàìjíríà kí wọ́n mọ̀ gbọ́ ẹ̀jẹ̀ àṣẹ̀nu dédé síbí a ka ìròyìn tó ní ṣe pẹ̀lú olùbàdàn tuntun tá a bá ti ojú ọjà dé à ń bọ̀. ajá balẹ̀ ajá balẹ̀ nínú gbogbo ẹ̀yà ara ìdá. pàtàkì lójú tẹ̀. èyí ló mú àjọ serich peer eye care foundation. máa pẹ́ gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú. láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. tí àjọ serich peer eye care foundation gbé kalẹ̀. fún gbogbo olùgbé ìlú ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú. ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo àwọn tó bá nílò rẹ̀. lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ tún ní àyẹ̀wò fún gbogbo ẹni tó bá kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four. olùkéde mr martins fún iléeṣẹ́ cherry beer eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀. Hey a ti délùú Ìbàdàn. ẹ tí pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wò ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé awa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí kó pọ̀ jówó ẹ̀ lọ. plọ̀tì ilẹ̀ kan tí pọ́ǹpì ní nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o oh, six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o. ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o. ẹ pé tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. ti pọ́ǹpì tẹ́rẹ̀ títí dé àti Ìbàdàn àti dé. ti pọ́ǹpì concept developer that cares àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara mama atm pos àwọn ń bára mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ṣe wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn. ìtàn ò ní gbàgbé ẹ̀dá láyé títí láìla ò ní gbàgbé ìṣèjọba tó gbìyànjú àti mákùdé bá ìlànà àpèrè olùbàdàn nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni tó ń máa rántí gómìnà ṣèyí mákindé tó fún ọba sálíù àkànmọ́ adétúnjì ajé ògúngún ní sọ̀kínní ní ìdùnnú tí í ṣe oúnjẹ àgbà tọba náà sì súre fún un pé yóò máa mọ̀ ọ́n ṣe ìrí ọ̀hún sì gbé gómìnà ẹ ò rí bí gbogbo àdáwọ́lé àtìlànà olóko mẹ́rin tí ìṣèjọba rẹ̀ dálé bó ti ń lọ geere ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò òwòsàn tí ò mẹ́rí iṣẹ́ ò sì dáwọ́ dúró lórí ètò ààbò fẹ́mi òun dúkìá gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni àmúgbòòrò ètò ọrọ̀ ajé ẹ̀rí ni tinú ojú pópó tó mọ́lẹ̀ rókoṣo ni gómìnà ṣèyí mákindé fi ń sọ pé nígbà rí olúbàdàn ajé ògúngún ní sọ̀kíní ti mọ́ òun kí gbogbo wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ tó ń lẹ́yìn bí gbẹ̀kẹ́ ti fọwọ́ tilé gómìnà wa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo tolórí tẹlẹ́mù tó wá bá wa àṣeyẹ ìkẹyìn fún ọba sálíù àkànmọ́ adétúnjì ajé ògúngúnnísọ̀ kínní tí wọ́n ṣì dẹ lọ. ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìsìnkú ọba sálíù àkànmọ́ adétúnjì ajé ògúngúnnísọ̀ kínní ló ń kéde òru sílò alágbàpá ògo ti rán ọ̀pọ̀lọpọ̀ ògo lọ síbojì àwọn ògo tó yẹ kó máa tàn yòó wá ń wò bẹ́ẹ̀bẹ́ẹ́ ẹni àjítọ̀nà wò wá dẹni tó ń wòran síbẹ̀ àwọn tí wọ́n rán láti pa ògo àwọn ènìyàn lápasáyé òsinmi ó máa ṣe o ọ̀pọ̀lọpọ̀ ògo tó yẹ kó bú jáde làwọn alágbàpá ògo ti pa ògo náà èé ṣe tọmọlógo wa dọmọlófo agbára tó mú jábèsì lógo lò ó sì ń bẹ láàyè o ẹ̀dà gírrrr bọ̀ wá sí òru sílò ní the apostolic church nigeria sílò district ìbàdàn area àkórí oṣù yìí ni alágbàpá ògo na glory assassin. ògo mi ti dé. bẹ́ẹ̀ni avenue tsa shilodisi center behind alexander hotel abala ológun ẹrú ẹlẹ́ ilé ìbàdàn date wednesday twenty third sí friday twenty fifth february two thousand and twenty two time ten pm everyday àwọn olórin ẹ̀mí ni tataye blessing oyè bámi jẹ́kẹ́ ìwọlóye sista kàkàkí olódùmarè brother ìsìnkẹ́ ọ̀kọ́mọláfẹ́ àti sakofo rọlá ilégbèdé ministry pastor j ofapamigbe aka babadu wonder and other anointed men of god pastor zedo olùgbọ́fẹ̀ jp ìbàdàn area superintendent and metro chairman pastor Doctor dr iye zawojide jp lọ́nà territorial chairman and tsc mvp e ògo rẹ̀ ó bùjáde jesus is lord. ìròyìn ní yàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àsápajúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn. ṣé torí pé bá yín bò ó dẹ̀ kẹta tí mọ́tò yóò forísòpò ná nípa àrédìí òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mo bá yín rojọ́ sí. n ó sí ìjọba ní ìsìnkú wa mú yín. zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìdọ̀bálẹ̀ mi rẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ẹ̀hẹ́ yẹ̀yẹ́ àgbẹ̀dẹ̀gbẹ̀ fm mọ́mí jí o ayẹyẹ èyí gàlágà ju five in one events, ni oh, àwọn jọ ṣe ni. <laughs> gbẹdẹgbẹdẹ obìnrin kan ò ṣerú èyí rí o. kèyí agbẹdẹgbẹyọ mọmi tí o fresh fẹ. dr chief mrs olutayo fani tí o kele ọlajẹ bi ló sí ni ẹ nìbàdàn. five in one program ni. ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lálàkọ́kọ́. book launch lẹ́lẹ́kejì. launching of foundation lẹ́lẹ́kẹta. inauguration cooperative society lẹ́lẹ́kẹrin. award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ saturday march five ọdún yìí. light magic hotel and event center. ọ̀fà kala expressway ti pa garaji ìbàdàn láti ṣe é bẹ̀rẹ̀ la gomẹ wa rọda lẹ kẹlẹ lẹ. àwọn olórin wa lọ́jọ́ yẹn ni fẹ̀mọ́lá kásítà. báyé kọ́rẹ́sì. kukọ́lá gíadé sẹ́gbẹ́lẹ́ jésù. àti kórede daniel. ankara taamu àti paasi ní fi sàlá ti wọlé. four thousand naira lọ pa mẹ́rin. èèyàn ọgọ́rùn tó bá kọ́kọ́ ra so gbẹ̀bù tó jọjú. aṣọ ọmọ mi jí o. ti wà ní fresh fm mílíọ̀nù challenge ìbàdàn. a tún lè gbé zero eight zero two three three three one six one eight. gbogbo olókòlókò tó kulujà kẹjà kan ló máa wà ń bẹ́ẹ̀. dókítà yín ká yẹ fẹ́lẹ́ mọ́ ẹ̀. olùgbàlejò àgbà. a máa retí yín o. February edition weekend of wonders. Wow. lónìí wo pátápátá. ọ̀sẹ̀ tó parí lóṣù kejì iṣẹ́ agbára àmì àti ìyanu tó máa ṣe exit from babylon jíjáde kúrò ní babiloni làkúrúsí olórí fún apọ́sítù david tójútó kéde lóṣù kejì yìí látọjọ́ wednesday twenty three the friday twenty five february ni olórí yóò fi máa mú àwọn ènìyàn rẹ̀ jáde kúrò nínú àhámọ́ àti àjàgà gbogbo tí wọn yóò sì máa di òmìnira kúrò lọ́wọ́ amúnisìn nípasẹ̀ ìfàmì òróyìn olólórí àwọn ìránṣẹ́ prọfẹsà samuel olúniyì àwọn olórin ẹ̀mí ìsìnkú praise ìyanu olúwa praise church emma square apostle david tujito kéde yóò máa gbàdúrà tí owó olórun yóò sì máa mú àwọn èèyàn jáde kúrò lóko ìsìn bọ́ sínú ògo lọ́jọ́ wednesday àti thursday ìsọjí ìrọ̀lẹ́ ni ọjọ́ friday ìṣòru nìyẹn gbogbo ẹ̀ nínú ìjọ church hill city chapel international behind olak filling station opposite lee city university lagos ibadan expressway tó gate ibadan weekend of wonders ẹ̀rí ìtòsù kejì yìí ó máa ja gbogbo èèyàn lẹ́nu. tuntun ti dé o. àdìo gbogbo wa láti múlẹ̀ gbẹ́ o kàn kárí bọ́nú ni kí ló ń ṣe wò ó mọ̀ tí èèyàn bá láya rere tó múnú èèyàn dùn ó yẹ kéèyàn rò ń pa ẹ̀. àsìkò fà ló ń bọ̀ yìí àmọ́ mo wá ń ro nǹkan tí mo lè fi surprise ẹ̀ ní valentine tó ń bọ̀ yìí. a ah, òótọ́ dẹ̀ lọ̀rọ̀ tó sọ o ó mọ revolution plus tó ń ta ilẹ̀. ọlọ́run bóyá kí n kúkúrú àtúnyẹ kà fún lọ́dọ̀ wọn. wọ́n ti wá ń ṣe promo lọ́wọ́lọ́wọ́ lásìkò àyájọ́ olólùfẹ́ revolution plus. ó tún ti zẹ̀ revolution plus property tó ń talẹ̀ lóbó káàdì love is promo náà pélé yìí. sẹ́yìn náà bá ti rọ̀ ọ̀kan lára alẹ̀ wa tó wà lẹ́kọ̀ọ́ lábẹ́òkúta ṣìmáwá nìbàdàn àbújá àbí port harcourt ẹ ti láǹfààní sẹ́bùn bíi vouchers tẹ́ fi rajà ẹ̀rọ amómitutù oúnjẹ alẹ́ lẹ́yìn méjì péré pẹ̀lú oorun àsùnmọ́júmọ́ nílé ìtura àwọn ẹ̀bùn àbàǹdẹ̀mí náà tún kúnlẹ̀ fúlẹ̀tọ́jọ́ kẹrìnlélógún oṣù kínní títí dogúnjọ́ oṣù kẹta ọdún twenty twenty two yìí fún àlàyé zero eight zero five three four two four four eight five zero eight zero five three four two four four eight six àti zero eight zero five three four two four four eight nine. ọlọ́run ní bọ́ládé fàánù gbẹjọ́ mi rò. àwọn tí wọ́n kan òní mi àwọn tó fi òní mi ṣe yẹ̀yẹ́ o. jẹ́ kọ́lá mi gbàdọ̀ balẹ̀ wọn. sẹ́ni dùn wẹ́lẹ̀ náà ti dàrú. ó tún ti kò lọ́dún yóò àyànà lágbára sẹ̀gámi dògó tolúwa tó wá ikọ̀ rẹ̀ wòlíì rábẹ́ẹ̀lì babalọ́lá babalọ́pẹ́ jẹ́ bí ìgbékalẹ̀ pé kó máa ṣe nínú ìjọ anes. Jesus never fail lóṣù mẹ́tamẹ́ta tí ó gbẹ̀yẹ̀ tí wọ́n fi gbàdúrà tí ì nípa rẹ̀ àkọ́kọ́ sọ́ọ́rù sẹ̀gámi dògó tọ́dún yìí oníyẹ́bẹ̀ ní Wednesday twenty three oṣù kejì yìí gbọ́ aṣọ èrí kúrò ní ara rẹ̀ àkórí àdúrà sẹ̀gámi dògó fọ́jọ́mẹ́tẹ̀ ta sàkáyà three fast four b àpọ̀lọpọ̀ ìrántí ọlọ́run pẹ̀lú olórí ẹ̀mí ní gbà bíi pásítọ̀ iye adétúnjì lady evangelist ọmọláwọlúwọlé pásítọ̀ wálé adédìran pásítọ̀ mọ́tòsọ́ láti ìlú èkó pẹ̀lú pọ́fẹ́tẹ́sì pásítà olúwakẹ́mi olímẹ̀rì olúwọ́ pẹ̀lú kọ́ rẹ̀ ọ̀yá jájú gbọ̀dọ̀ àpapọ̀ gbọ́fọ́dún bẹ́ẹ̀ sí tọ́kaso rere láti bí kíbi ìlú ìbàdàn bólú ají ni ewé wá ẹ̀ ní sábọ̀dù jọ cns jesus never fail níwájú sl hotel bólú ají ìbàdàn títí ẹlẹ́rìkú ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ mọ̀tò bọ̀ sínú jọ bẹ́ẹ̀rẹ̀ sílẹ̀ pẹ̀sọ́ ní nọ́mbà yìí o nine o oh forty six sixty two forty zero nine jésù lọ́lúwa. bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nìrìnàjò ayé ẹni rọ̀ ní lọ́rùn. a dream. ní edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court ashi bodijà junction basọ̀run ìbàdàn àbí ni ká ti gbọ́ kọ́mọ gba two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà àbáyọ rèé fọ́ọ̀mù cambridge igmb tàbí jupeb tó fi mọ́ naptep and be prepared for the examinations between seven and ten months at educonsult. educonsult also provides opportunity for candidates on ict program for examinations like toefl sat o-level gce utme post-utme and others. àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ̀pẹ́ zero eight one three five four three zero three eight two educonsult together we soar with pride ajá balẹ̀ ajá balẹ̀. tọ́ ẹ cheun cheun bí ojú ọ̀nà adúpẹ́ pé ẹ wà líbẹ̀ yẹn aago mẹ́wàá kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bí aago tí yín ọba ti fo èdè títí àfọ̀ yìí ah, nǹkan ti ṣe aago yín o àmọ́ bí ò bá ní àtúnṣe lásìkò yìí ẹ máa fi dẹkọréètì ọwọ́ aago tí ọ̀kọ́lẹ́tì tí èèyàn fi sọ́wọ́ ó sì dájú àǹkọ̀ọ̀fù tuntun lọ ọlọ́run mọ̀ jà dáná. èyí ó sì tún da pópó sì wo iye yóò tún tún da ó sì tún da ọ̀pọ̀lọpọ̀ aago ní ọ̀wá tiẹ̀ wá ní iṣẹ́ kankan tí ń ṣe mọ́nì sí nígbà tí a ń sẹ̀ títí wà láti ẹjọ́ kí n táyà ojú ẹ̀rọ bá sọ̀rọ̀ ló ń ká kó owó ah! dẹ́kọ̀ ló kó tá a fi tọwọ́ ẹ̀ sí. àwọn tí wà ń ta aago wà ń kó bó lọ́jà ó sì mọ ìyá bá wọ́n ń ta a fi ọjọ́ ṣàkọlago wà fún nísìn ẹ ṣàkọ ni kì í ṣe fi wojú ọjọ́ àbí. <laughs> ìgbà ìgbà tí aago ò tiẹ̀ tí ì sí àwọn baba wa mojú ọjọ́ táwọn ah. gbọ́ tí ẹyẹ kan bẹ táwọn ṣe ah. lọ́sàn-án ah, wọ́n ní aago kan ọ̀sán irun àìlá ti tó. bàbá ti pè ọ́ Débáyọ̀ lọ wo ibi òrùn dé lára gan àbí wọ́n wo <laughs> ibi tó gidi dúró mẹ́wọ̀n wọ́n ti mọ̀ pé ọjọ́ ti ń rọ̀ lọ àbọ̀ wa gbóòórùn tútù tútù tútù tútù ẹlú lùnú o òjò ní pẹ́rọ ẹ palẹ́ntẹ́ ti mọ́ ẹ lọ ká ìlú ẹ lọ ká ìlú. olùkọ́ náà ni ó fà lé àwọn sọlá kò lè yé ah. àwọn ọba ilé yìí o. ẹyẹ yẹn wa ẹ jẹun jẹun o ṣẹ́rí orí ẹ̀ka abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Live Fresh FM ó ṣe pàtàkì kájọ máa ta ńgbà tí ìsìnpá sì ń ta síra wa ń takúta ẹjẹ́ àjọmọ́ ta ìta ayọ̀ ìta àdùnnú. pápápá ẹ sáré he àwọn eléyìí sétí mínísítà tẹ́lẹ̀ kan nàìjíríà ti rẹ́wọ̀n oṣù mẹ́ta he abọ́ládé sàlámì ní mẹ́fà ni wọ́n kọ sínú ìwé ìròyìn tọ̀dọ̀ mo wá ní bóyá kí n ka tèmi fún ọ náà kọ́ ọmọ ntọ́fà. ọ̀ zaka ìròyìn rẹ náà mọ̀mọ́ ni. nú ìròyìn inú ìwé ìròyìn ni. oṣù lọ́mọ pé. oṣù ni wọ́n kọ sí three months. lórí ẹ̀sùn owó kan About four fifty million naira tí wọ́n pé mínísítà kan ó lù ní pọ́npọ́ láòkò tí wọ́n fi ṣe mínísítà nàìjíríà mínísítà ìwárì mínísítà tí wọ́n fi sí àlùmọ́ọ́nì inú omi àti tó ṣe tó ní ṣe pẹ̀lú omi ni sarah ochepe wọ́n ní sarah ochepe àná ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ òun náà ni wọ́n dá ẹjọ́ ẹ̀ o. Chepe, tí bó tiẹ̀ jẹ́ pé lọ́gán tí wọ́n dá ẹjọ́ ẹ̀ tán ló sọ pé òun ọ̀pẹ̀jọ́ kò tẹ́ ń lọ́rùn ó ní ẹjọ́ òun kò tẹ́ ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ Federal High Court tí ń jókòó nílùú Jos ní ìpínlẹ̀ Plateau ó ní ìgbẹ́jọ́ ọ̀hún ti wáyé òun àtàwọn méjì míì tí wọ́n fẹ̀sùn olè olè abojútókítókí kan òun náà ni wọ́n jọ jù sí ẹ̀wọ̀n oṣù mẹ́ta òchepe ní a òun ò jẹ̀bi àlàyé sì wà ìdírè tóun ó tún fi mórí lé ilé ẹjọ́ kọ̀tẹ́nlọ́rùn onídàájọ́ tó dá ẹjọ́ ọ̀hún onídàájọ́ Musa Kọ́yà àwọn náà ni wọ́n sọ̀rọ̀ ní àsìkò tí wọ́n gbé ẹnu lé ìdájọ́ gan ní tààrà ohun tí onídàájọ́ sì sọ ni pé tó a ti gbé ẹjọ́ wò a àti gbé awuyewuye àti atótónu wò lọ́sì ntọ́dálé lórí náà ni pé lábẹ́ ìjọba Goodluck Jonathan wọ́n ní ẹnìkan náà tí wọ́n fẹ̀sùn kàn Raymond Dabo àti evangelist Sunday G. Tong wọ́n ní evangelist Sunday G. Tong náà jíwó ní èyí tó sì kan ẹ̀wọ̀n tí wọ́n gbélé gbogbo wọn lọ́wọ́ tí wọ́n jẹ́ mẹ́ta lánàá ẹ fẹ́ ka ìròyìn kó lè bá yé yín dáadáa ojú ìwé kẹjọ punch fún tòró òní ni wọ́n fi há. ọ̀dà látàrí ti owó tó ní ṣe pẹ̀lú mama dezeni madueke ni ìròyìn tó kà ń lọ dalí lórí. àmọ́ ìwé ìròyìn Nigerian Tribune wọ́n ní ex-minister Ochepe. Ochepe lèmi náà kà. ẹ àwọn méjì six year jail term ẹ̀wọ̀n ọdún mẹ́fà ni wọ́n kọ́nu àbí àbí ẹ ti wò ó ṣe nù òwe ìròyìn tiẹ̀ ni. irọ́ o ngbà tí wọn ò la àwọn ẹ́dítọ̀ ò láǹfààní wọn ò lágbára láti ẹ́dítì tílé ẹjọ́ bá sọ. ẹ́dítọ̀ ti ṣe plea bargaining <laughs> kábẹ́kábẹ́ ọdún mẹ́fà ní bẹ́ẹ̀ nù òwe ìròyìn ti bẹ́ẹ̀ níwájú tèmi o pé kí màmá ah, sarah. lọ́wọ́ ọ̀sàlẹ̀ ni wọ́n kọ́ lákọ̀pọ̀ ni wọ́n ní mm. mínísítà tẹ́lẹ̀ àtàwọn méjì mm. ah, èyí ò díazeni alizé maduike tí ó jẹ́ mínísítà fún ètò epo rọ̀bì àti mínísítà kan náà wọ́n ní tí wọ́n ṣèjọba pọ̀ pẹ̀lú ààrẹ Goodluck Jonathan wọ́n ní wọ́n gbé wọ́n gbẹ́jọ́ tiwọn náà wọ́n sì àmọ́ mínísítà àlùmọ́ọ́nì inú omi Sarah Ochepe àná ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ tí wọ́n dájọ́ tiẹ̀ lòún sọ pé òun lọ sí ilé ẹjọ́ lórí ipòhùn ọ̀jẹ̀bi wọ́n kọ wọ́n jò pọ̀ ni. ṣe ṣùgbọ́n ọdún mẹ́fà ní bẹ́ẹ̀ wájú tèmi ṣá. kí ló ń fọ ọfọdún ń ṣe wọ́n sá ti wọ́n ti lọ ẹ̀wọ̀n. lọ́kọ̀ ọdún á wà pé oṣù ni má jà já o àjà yẹn ah, òwú òwú dúdú àti òwú funfun ìjà ara wọn yàn. o ti bínú kàmí bó bá jẹ́lẹ̀ ní ọ̀fà jà wa kàmí. jàjà kàmí ọ̀dà nínú gbogbo òwe ìròyìn tó jáde láàárọ̀ tòní náà ni wọ́n kọ́ sí wípé ìgbà tí ó bá fi di bíi ijọ́ mẹ́tàdínlógún lónìí Ìbàdàn ní kábíyèsí tuntun gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ gómìnà ṣèyí mákindé bí ẹ ṣe ti buwọ́lù wípé kí ẹni tí í ṣe ọ̀tún olùbàdàn tilẹ̀ ìbàdàn àgbáyé lẹ́kàn balógun kí wọ́n bọ́ sí orí ipò gẹ́gẹ́ bí olùbàdàn tilẹ̀ ìbàdàn tó bá di ọjọ́ kọkànlá oṣù kẹta ọdún tí a wà yìí èyàn march eleven ọjọ́ friday ìní ọbọ̀ sí tí wọ́n dé ọ̀bàládé èyàn olùbàdàn ìkejì lé ogójì Ah, sẹ́nitọ̀ àgbáwé lẹ́kàn balógun tí ó di kábíyèsí olùbàdàn ti ilẹ̀ ìbàdàn èyí ò fẹ́rẹ́ jó gíní wọ́n máa ń sọ ìròyìn báyìí wọ́n ní bàkúlẹ̀ adèrè èèyàn sùn láàyè ọ̀sìnbàjò lawan balógun àtàwọn ìkànnú ẹgbẹ́ òṣèlú apc wọ́n lọ rí iṣẹ́ ẹ̀yẹ ẹ̀ka yìí fún ìyàwó sẹ́nitọ̀ teslim fọlárin èèyàn angela nwaka tí ó dágbére fún ayé igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n yẹmi ọ̀sìnbàjò senate president faruk lawan sẹ́nẹ́tọ̀ kọ́lá balógun àtàwọn lẹ́kànlẹ́kàn nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc tó fi kan àwọn ìkànnlú lórílẹ̀‐èdè nàìjíríà wọn lọ rèé kẹ́dùn pẹ̀lú sẹ́nẹ́tọ̀ teslim fọlárin ẹni tí ìyàwó rẹ̀ angela tí ó dágbére fún ayé lẹ́ni ọdún mẹ́tàdínníàádọ́ta nígbà tí wọ́n ń gbé ìwàásù kalẹ̀ nínú ilé ìjọsìn sacred heart catholic church ìlúpéjú bódìjà nílùú ìbàdàn reverend father felix etapeme eh, wọ́n ṣàpèjú Angela gẹ́gẹ́ bí ògúnnágbòǹgbò ọmọlẹ́yìn Kristi lẹ́ni tí gbogbo òṣè rẹ̀ tó máa ń wúni lórí gbogbo àkọ́nà ọba kí ó tu àwọn mọ̀lẹ́bí àti ọkọ Angela nínú. àmín o ó yá ẹ tún tẹ̀lé wa ká lọ ojú ìwé kẹfà ìwé ìròyìn Vanguard mọ́ káròyìn mọ́bẹ̀ níbi tí ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì House of Representatives àwọn honourable wa ń bẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ po àwọn èèyàn tó lọ́wọ́ nú epo bú tọ́wọ̀ lóúnjẹ òní lọ́fun pọ̀ ìròyìn ọ̀rẹ́ o ẹjẹ́ mú un fẹ́rẹ́fẹ́ kí n tó súnmọ́ wájú ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì House of Representatives ni o àná òde yìí òun náà ni wọ́n bẹ̀rẹ̀ ìwádìí tó lágbáa láti mọ irú àwọn èèyàn wo ló gbé epo képo wọlé láti ilẹ̀ òkèrè sí orílẹ̀-èdè Nàìjíríà tó sì di ti ara àti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń lò tí ó fi hàn wọ́n lè mọ̀ tó sì bí ọ̀wọ́n epo lásìkò yìí látàrí bẹ́ẹ̀ wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì wọ́n ti ké sí iléeṣẹ́ méjì MRS iléeṣẹ́ MRS àti consortium àwọn uh, iléeṣẹ́ bíi Emadeb ID J Maikifi àti Britannia àwọn iléeṣẹ́ Britannia U àwọn iléeṣẹ́ tá a dá kan òun náà ni ilé ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì ké sí gẹ́gẹ́ bí ẹni tí wọ́n funra sí nínú ọ̀rọ̀ elépo dé yìí wọ́n ní ṣebí àjọ elépo ilẹ̀ yìí Nigerian National Petroleum Corporation NNPC àwọn náà ni wọ́n fara gbá tí ọmọ Nàìjíríà ń ké sí wọn pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ntọ́fà epo képo ẹni tí í ṣe alága ìgbìmọ̀ tẹ̀ kótónlé ìgbìmọ̀ asòfin ti ìjọba àpapọ̀ kejì lórí ọ̀rọ̀ epo Abdullahi Gaya Abdullahi Gaya ona náà ló ṣàlàyé tó níròyìn sì kọ́ wọ́n ní probe tá à ń sọ yìí ó ti di didan lásìkò yìí torí kírú ẹ̀ ó má bàa ṣẹlẹ̀ mọ́ lọ́jọ́ míì àwọn iléeṣẹ́ tó sì kàn àwọn ti pè wọ́n àmọ́ ńgbà tí MRS ọmọ sọ̀rọ̀ wọ́n ní àwọn kọ́ làwọn kó epo burúkú wọ orílẹ̀-èdè Nàìjíríà o ojú ìwé keje ìwé ìròyìn ti Vanguard fún tòórọ́ òní mo rí ìròyìn kan náà ń bẹ̀ owó o ọkọ̀ bàálù tó fẹ́ wọ́n àbí tó ti wọ́n <laughs> àbí tí ó wọ́n senate ilé ìgbìmọ̀ asòfin àgbà wọ́n ti ń béèrè fún títètè ṣe àwọn ọ̀nà ọ̀nà orí ilẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tó fi jẹ́ pé bí àti ojú òpó òkè tó bá di ojú òpó òsàlẹ̀ kó sálè lọ ní kululu ìròyìn yẹn ń pe ó kéèrà ojú ìwé keje ìwé ìròyìn Vanguard lórí ti ẹ̀sùn tí wọ́n gbé kọ́ Abba Kyari lọ́rùn tó ti kà á lẹ́ẹ̀kan. mo ah, ti yín tí ká. ilé ẹjọ́ ti gba eh, àjọ NDLEA láàyè wípé wọ́n sì mú sùn síbẹ̀ fún bíi ọ̀sẹ̀ méjì hmm. àti àwọn mẹ́fà míì gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sínú ìwé ìròyìn gbogbo láàárọ̀ tòní. àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n gbé pẹ́rẹ́gì kaná ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀mí èèyàn mẹ́wàá ló sì bá rìn pẹ́rẹ́gì tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n gbé kojú ara wọn nílùú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ ajé ìjẹta alẹ́ ní o èèyàn bíi mẹ́wàá la gbọ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Sun bí wọ́n ṣe kọ́ láàárọ̀ tòní wọ́n ní àkọọ́lẹ̀ rẹ̀ wọ́n ní wọ́n sọ pé wọ́n wá wọ́n ìpadàbọ̀ Abija ni wọ́n fi ṣe torí pé wọ́n ti kọ́kọ́ pa ẹnìkan ní ìjọba àbílẹ̀ Àtàkùmọ̀sà ní ọjọ́ sátidé tí ó kọjá lọ èèyàn gan lọ́wọ́ bí ìporó gan ètò wáyé ní ọjọ́ ajé ìjẹta ní ọwọ́ alẹ́ ọ̀nà ọba kọ́mọ̀sánù bákan náà wọ́n ní à ń sọ wípé ẹni tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ti Imo Senator Rochas Okorocha àjọ EFCC wọ́n tó ti ń bá àwọ̀ nǹkan kan báyìí wọ́n ní owó kan tí pè ní two point nine billion naira tí wọ́n sì ń béèrè bó o lówó èsì ìrìngà tó ṣe kọjá kọ́ wa máa ṣàlàyé ẹ̀ wọ́n tún ti bẹ̀ sí kò sí báyìí o pé yóò tún yọjú sí iwájú ilé ẹjọ́ nípínlẹ̀ Kánò kò dín ní bíi òbètèbètè báṣibáṣi bíi ẹgbẹ̀lẹ́gbẹ̀ èyí tí wọ́n ti gbẹ́sẹ̀ lé báyìí o báṣì igbóni àti àwọn tí ó ní ṣe pẹ̀lú àwọn oògùn mọ́mú tramadol oògùn mọ́mú tramadol tí wọ́n ti gbẹ́sẹ̀ lé ní ibẹ̀ báyìí tọ èmi náà rí ìròyìn tó kan náà ìwé ìròyìn fún tòórọ òní àwọn tí ẹ̀dá lè gbé lóra tí ó sì mú gbálẹ̀ láti challenge mọ́ gbálẹ̀ lọ́sọ́mí àdìo. Eh. òun làwọn egbò tó lórí ti wọn ni ọmọ gbẹlura ọba rẹ kó o gbẹlura ó ṣe é gbẹlura ìtọ́jẹ́ yẹn ẹ̀yọ́ la lè sọ jáwọ́ àwọn adarí eégún tọmọ gbẹrin oro fi bẹ̀rẹ̀ díẹ̀ oh díẹ̀ nù ọ̀rọ̀ tí ò ní ilẹ̀ ẹ̀rín lọ a máa rẹ́rìn irọ́ ẹ̀rín ah, àbáàdì. Ah, ẹ tó rẹ́rìn ni àdá àti yóò fọ́ ni. ṣé n tẹ́ wá sọ mọ́ nìyí. yóò fọ́ ni ìgbà ayé bá ń sunkún lòun ó rẹ́rìn ìgbà wọn bá rẹ́rìn ni ó bù sẹ́kún. dàgínní yòdò ni ní jojoojúmọ́ tí kálukú ọba ẹyin ẹjẹ á lọ sójú ọjà bá a bá padà dé káì ìròyìn kan hmm, eléyìí tó mómijé lójú abiyamọ wọ́n ní ọlọ́pàá kan rí ikú he níbi tó ti ń ṣí géètì ní ilé gómìnà ìpínlẹ̀ Ògùn gbà kan Gbẹ́ngà Daniel ọlọ́pàá ń ṣí géètì dẹ́rẹ́bà fẹ́ wọlé oorun mọ́ géètì hmm. ó sì dẹni ilẹ̀ ha ó mà ṣe o ní ìròyìn yẹn ń sọ tọ́ à ń bọ̀. ajá balẹ̀ ajá balẹ̀ balẹ̀ kò sí tó dàbí ìfẹ́ ṣá. ní design bricks homes and property àwa náà mọ̀ pé fẹ́lá kò já òfin. la ṣe ṣàgbékalẹ̀ love fiesta promo lásìkò oṣù ìfẹ́ yìí. kẹ́ ẹ̀ lè bá a jàǹfààní thirty percent discount lórí gbogbo estate wọn tó wà níbàdàn abẹ́òkúta ìjẹ̀bú-òde ṣàgámù òṣogbo èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ̀ sì má gbàgbé pé fifty percent discount ṣì wà lórí àwọn estate wa tó wà nílùú ọ̀yọ́ aláàfin. lásìkò oṣù ìfẹ́ yìí ra ilẹ̀ plọ̀tì méjì lọ́kọ ọmọ àfẹ́sọ́nà tàbí olólùfẹ́ rẹ kó o sì gba plọ̀tì kan sí lọ́fẹ̀ẹ́ bábánbárí ibẹ̀ ní ti àkànṣe àpèjẹ dinner for two fún gbogbo olólùfẹ́ tó bá sanwó ilẹ̀ wọn lẹ́ẹ̀kan ṣoṣo. gbogbo oníbàárà tó bá wọ ọ́fíìsì design bricks lóṣù february yìí ni yóò tún gba special package ẹ̀bùn valentine tá a ti ṣe lọ́jọ̀ fún yín. ó yá gbéra márosẹ̀ tètè wàrà lẹ̀ rọrùn tún fini lọ́kàn balẹ̀ kàn sí design bricks láwọn ọ́fíìsì wọn tàbí kó pe zero nine zero three nine three seven five one one zero. love fiesta twenty twenty two with design bricks ó tún ti sẹ̀ ní design bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o bí mo bá sọ̀rọ̀ ọlọ́run kàṣálẹ́ o. ẹ sọ pé mo ti dé. ìṣọwọ́ àdúrà lórí òkè aláṣeyọrí ọ̀jẹ̀dẹ̀jì kejì nítòsí mọ́níyà lójú ọ̀nà sẹ́yìn kò ṣeé ṣàkàwé àwọn áńgẹ́lì ọ̀run tún ti wá ń sọ̀kalẹ̀ lákọ̀tún báyìí pẹ̀lú bí wòlíì ṣe wà nínú àwẹ̀ ẹlẹ́ẹ̀kan lọ́dún bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù kejì àṣírí ogun ayé àwọn the last three prayer session to round off covenant fasting of a true prophet of the most high God is important for you to attend twenty 26 twenty sixth and twenty seventh february twenty twenty two ọjọ́ tó parí yẹn yóò lágbára jù aago mẹ́ta ọ̀sán ni kí gbogbo ènìyàn ti péjú pésẹ̀ sórí àpáta orí òkè aláṣeyọrí ní ọjọ́ sunday 27 seventh february 2022. twenty two àṣẹ olúwa ni o kò sì sógun tó gbé gorí àpáta yìí tí kò ní ṣẹ́ lọ́gán open level làkórí ẹ̀ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àtọlórin ẹ̀mí ló ń bọ̀ apostole olúwọlé afọlábí bàbá samuel olùṣègùn àròjìbíkàtù his eminence ìbíkúnlé adéríbigbé bàbá alákòóso ọ̀nà ìwà mímọ́ olùgbàlejò ní prophet moses muhyiddin kasali ògo agbọ́jésù one eight oh two four two four one three seven three ọ̀run àṣeyọrí fẹ́ sí fún ọ lórí òkè aláṣeyọrí. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ ló mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn-ún gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan tábìlì dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ra research card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn ń bára máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdèkódà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò ṣe mọ́ wọlé fún gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní sọ shopping mall ìkẹjà o oh eight oh o mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn ọlọ́run ọláyẹmí ògo rẹ kì í ṣe tẹlòmíràn. bí ògidì agbára ìfàmìlóye ìpè àpòsùn ọláyẹmí ọmọ elédùnmarè ti ṣe ń já ìdè pàtì náwó ìṣẹ́gun sínú ayé oníkojúpo ènìyàn lórí òkè ibùdó jésù city for all the nations òpópónà ẹrùn mú ìbàdàn bẹ́ẹ̀ ló tún pàṣẹ àlùyọ fún ẹ̀mí títayọ láti pàṣẹ àṣẹ ìfàmìlóye àlùyọ ìbùkún olúwa ó tún ti ṣe tán ó fẹ́ fọ̀ lákọ̀tún nínú ìpàdé aṣẹ́gun ọlọ́jọ́ mẹ́ta tó sun máàtì tó ń anointing for financial breakthrough ó máa lékenkele kínkà. aago méjìlá ọ̀sán thursday march three títí di àfẹ̀mọ́júmọ́ saturday march five twenty twenty two tàwa yìí ló máa wáyé o. lórí òkè ibùdó jésù city tó wà ní òpópónà ẹrùnmu ọ̀nà ìwó sí ìbàdàn nìbàdàn. irúfẹ́ àǹfààní ìpàdé àdúrà bí èyí èèyàn ò gbọ́dọ̀ míìsì ẹ̀. ó jẹ́ wá pàdé ọlọ́run tí bùkún ni gbé ni sókè tayọ jẹ gbẹ lọ lójú ẹlẹ́gàn. nígbà tọ́lọ́run bá lo ikọ̀ rẹ̀ àpọ́sù ọláyẹmí ọmọ elédùnmarè adédi pípọ̀. ọkọ̀ ọ̀fẹ́ ń bẹ láti ẹ̀ka ìjọ wa wonder palace tó wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́kọ̀ọ́ prolec ládojúkọ mọ̀lẹ́tì over air bridge nìbàdàn zero nine zero forty five forty five fifty two eighty six gbogbo ènìyàn ẹ jẹ́ kájọ pàdé ńbẹ̀. ìtàn ò ní gbàgbé ẹ̀dá láyé títí láìla ò ní gbàgbé ìṣèjọba tó gbìyànjú àti mákùdé bá ìlànà àpèrè olùbàdàn nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni tó ń máa rántí gómìnà ṣèyí mákindé tó fún ọba sálíù àkànmú adétúnjì ajé ògúngún ní sọ̀kínní ní ìdùnnú tí í ṣoúnjẹ àgbà tọba náà sì súre fún un pé yóò máa mọ̀ ọ́n ṣe ìrí ọ̀hún sì gbé gómìnà ẹ ò rí bí gbogbo àdáwọ́lé àtìlànà olóko mẹ́rin tí ìṣèjọba rẹ̀ dálé bó ti ń lọ geere ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò òwòsàn tí ò mẹ́rí iṣẹ́ ò sì dáwọ́ dúró lórí ètò ààbò fẹ́mi òun dúkìá gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni àmúgbòòrò ètò ọrọ̀ ajé ẹ̀rí ni tinú ojú pópó tó mọ́lẹ̀ rókoṣo ni gómìnà ṣèyí mákindé fi ń sọ pé nígbà rí olúbàdàn ajé ògúngún ní sọ̀kíní ti mọ́ òun kí gbogbo wa nípínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ tó ń lẹ́yìn bí gbẹ̀kẹ́ ti fọwọ́ ti lé gómìnà wa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo tolórí tẹlẹ́mù tó wá bá wa ṣẹ̀yẹ ìkẹyìn fún ọba sálíù adétúnjì ajé ògúngún ní sọ̀kíní tí wọ́n ṣì dẹ lọ ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìsìnkú ọba Sàlíù Àkànmú Adétúnjì ajé ògúngúnnísọ̀ kínní ló ń kéde. ẹni mímọ́ wá. hallelujah ọjọ́ ìdàpọ̀ ẹ̀mí mímọ́ ti àdúrà olódodo tí ń ṣiṣẹ́ agbára ní Saturday March twelve yóò jẹ́ nínú ìpàdé àdúrà ọlọ́gbọ̀nrẹ́gànnà sí ẹ̀ka Bible Study Unit ṣẹ́sísí Goshenland Cathedral àkóbọ̀ Ìbàdàn gbé kalẹ̀ gbogbo ènìyàn pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ ẹ̀ túyàyà wá gbàdúrà àgbàyọrí tí ń ṣe bí mọ̀nà wá pẹ̀lú àkòrí ìdàpọ̀ tí ẹ̀mí mímọ́. yes Holy Spirit will be moving mightily in the six hours prayer stretch in the fellowship of the Holy Spirit coming up on Saturday twelfth March twenty twenty two by nine a.m. to three p.m. Jesus Christ will be answering to building building and rebuilding prayer altars, intimacy with the Holy Spirit, Holy Spirit baptism, and so much more. ọ̀pẹ́ ní ìfàmì òróyàn lolúwa yóò lò ní sátọ̀dẹ̀ ọjọ́ kejìlá oṣù kẹta twenty twenty two láago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán. venue celestial church of christ goshenland cathedral along genagas kọ́lápọ̀ ìṣẹ̀lá gra àkóbọ̀ ìbàdàn a máa ṣàfihàn ètò àdúrà yìí lórí goshenland tv lórí youtube for inquiries. zero seven zero three seven three nine two nine six three ẹ jẹ́ kájọ gbàdúrà papọ̀ fún ìdàpọ̀ ẹ̀mí mímọ́. ìròyìn ní yàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabo apèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn sátọ́rí pẹ́ mọ̀ bá yẹn bò ó dẹ̀ kẹta tí mọ́tò yóò forísòpò ná nípa àrédè òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mọ̀ bá yẹn rojọ́ sí wọn kè sí ìjọba ní ìsìnkú wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìjọba lẹ́ẹ̀mí rẹ̀ wọ́n ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. àṣàlẹ̀ ọjọ́ mẹ́ta ẹ jẹ́ kí a fa ìdè já ọlọ́run wòlíì àbáyọ̀mí akíntayọ̀ oníṣẹ́ ńlá ń dúró de ọ́. ẹ jẹ́ ìpàdé ọlọ́jọ́ mẹ́ta tí jésù pàṣẹ fún senior prophet àbáyọ̀mí akíntayọ̀ jẹ́ bí oníṣẹ́ ńlá látọjọ́ wednesday twenty two the friday twenty five february lè ṣe agbára yóò tó fi máa ṣe o gbogbo ìdí ọjọ́ pípẹ́ ni jésù máa já nínú iṣẹ́ òru eléyìí o gbogbo ẹni bá fara hàn láàrin òru mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run ti sọ pé òun máa sọ dòmìnira jáwọn gbà kú ọ̀lẹ́wọ́ ogun ọjọ́ pípẹ́ ìwọ náà jáde wá pàdé jésù oníṣẹ́ ìyanu nínú ayé àwọn ìránṣẹ́ prophet joshua làbá evangelist sunday oyè níyì pẹ̀lú ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè wòlíì àtàwọn olórí ẹ̀mí. prophet in charge senior prophet àbáyọ̀mí akíntáyọ̀ jẹ́bi oníṣẹ́lá aago mọ́kànlá alẹ́ ní náà dúró tí máa jò nínú ìjọ fcm evangelical church of christ and s tó wà ní arárọ̀mí ìgbọ̀nà olúndéèrìà arárọ̀mí apẹtẹ ìbàdàn nínú ìṣòro ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo èèyàn yá kálọ̀ wọ̀ yá ìjà pẹ̀lú ogun ayé wa ká dòmìnira o. ajá balẹ̀. àwọn ìròyìn tó kù kára bá tètè tí kọ́kọ́ ló jẹ́ mú èyí tí mo ṣẹ́ orí ẹ̀ lẹ́ẹ̀kan jẹ́ mọ̀ díẹ̀ torí kò sí ní tí ó dùn mọ́ nínú pínpín inú ìròyìn ah, ọlọ́pàá sájẹ́ǹtì kan ẹ̀ ọlọ́run kó ṣàánú ẹni ni o ọlọ́pàá sájẹ́ǹtì kan Adélékè Ògúnṣọlá wọ́n ní ó ti jẹ́ pé ọlọ́run báyìí o ṣé kò pòun ọ̀jẹ̀ mọ́ ikú àlùmọ́ǹtù òjijì òun náà lọ yọwọ́ ẹ̀ láwo ìgbáyé o. Lo wọ́n ní ọlọ́pàá ọ̀hún bó tiẹ̀ jẹ́ pé wọ́n wọ́n ò sọ orúkọ dẹ́rẹ́bà tí ó ti paṣẹ ẹ̀rí kúhe àmọ́ dẹ́rẹ́bà tí ń wa gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn Gbẹ́ngà Daniel òun náà ni dẹ́rẹ́bà ọ̀hún wọ́n ní dẹ́rẹ́bà ń gbé ó ń bọ̀ láti ibì kan ní gbọ́kọ̀ wọlé pinpinpin kí ó sì kí wọ́n sì sílẹ̀kùn fún ọlọ́pàá tí ń ṣọ́ ilé Gbẹ́ngà Daniel tí wọ́n pè ní Daniel's Asoluderọ residence ní Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ṣí géètì o ó sì ṣí géètì tán kí dẹ́rẹ́bà ọ wọlé wọ́n ní géètì padà gbára mọ́ ní ọwọ́ ní àti géètì àti ọlọ́pàá ọkọ̀ oorun wọn wọ́n ní dìgbàdìgbà ni wọ́n gbé arákùnrin ọlọ́pàá sájẹ́ǹtì ọ̀hún de ilé ìwòsàn àmọ́ gba àwọn òfin débẹ̀ ẹlẹ́mìí ti gbà á ẹnìkan tó jẹ́ ọlọ́pàá tí ó wá yọ ọ̀rọ̀ sọ fún oníròyìn ní abẹ́ẹ̀tì ẹ̀mọ́ gbọ́ kí n gbogbo pàlàpàlà ìná kí ni irú gbogbo àwọn nǹkan báyìí ó ní ẹ máa wẹ ní ìnísìn ọ̀dàgbére ńlé láàárọ̀ pé òun ń iṣẹ́ wọn ni kò ní padà délé ní ìsìn wọn sì ti sọ ẹbí àti ara rẹ̀ sínú ìpayín kékeré báyìí. tọ́lá fi ju gbogbo wa lọ́nu. Hmm. ọlọ́run ọba ìdìbò. ọ̀dà ibà Gani Adams ó ti sọ̀rọ̀ fún ààrẹ wa Muhammadu Buhari pé gbogbo ìyànjú tí ààrẹ wa ti ń gbà kò tí ì tó àwọn ò tí ì rí ìjàsà ìyànjú tí ń gbà ọ́ láti ta ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà jí pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ nàìjíríà lórí ń ta pé ìyà yìí sì ti wá pọ̀ pàápàá ń gbà tí wọ́n fi pọ̀ lùpì èpo tún lọ rèé wọ́n báyìí ní ìgboro ayé kí ààrẹ wa kóńdé láti lè ṣe nǹkan kan nípa bí nǹkan ṣe ń lọ yìí hmm. bákan náà ààrẹ pátápátá fún ẹgbẹ́ Ohanaeze Ndigbo uh, George Obiozor